adúpẹ́ fún ọlọ́run ba ààyè ọlọ́run ba náà ẹgbẹ́ bí ó ti sọ sí ajẹ́rìí pé kò sí ẹnìkan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ba nìkan àṣìjẹ́rìí pé Ànábì sallallahu alayhi wa sallam ẹ̀rúsìn ọlọ́run ba ní òjísìn ọlọ́run ba ní àlékún ìkí ọlọ́run ba àánú ọlọ́run ba kóbá nàbí sallallahu alayhi wa sallam wa alayhi wa sallam wa rahmatullahi wa barakatuh àti àwọn ará alẹ́ ànábì àtàwọn sàhábà ẹ̀ àti gbogbo ẹ̀dì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nàbí sallallahu alayhi wa alayhi wa títí di ọjọ́ gbogbo al-qiyamah àti gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin ọmọdé àgbà onílé àti àlejò àti gbogbo wa pẹ̀lú kíkẹ́ Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí eléyìí tí a máa ń gbé yẹ̀wò ní ààyè ibi tí a wà yìí ní gbogbo alẹ́ ọjọ́ àtúlẹ̀ta wal arbi'a alẹ́ ọjọ́ àtàlátà àti àlárúbá ẹgẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń pè ní òde òyìnbó alẹ́ ọjọ́ Tuesday àti Wednesday eléyìí tí a máa ń gbé ẹ̀wọ̀n bí báyìí òun náà ni àlàyé nípa manhajú ahli sunnati jama'a àti wàtàkìyàtò ahli sunnati jama'a wàtàkìyàtò ahli sunnati jama'a بين الإفراط والتفريط وصفية أهل السنة والجماعة ìwàláàrin gbùngbùn eléyìí tí alùsùnlẹ̀tì wal-jama'a wà láàrin gbùngbùn láàrin àtẹ́jù àwọn alátẹ́jù àti àti ètò àwọn alátẹ́jù فدين الله سبحانه وتعالى بين الغالي فيه والجافي عنه ẹ̀sìn ọlọ́run bá àlékẹ́ láwà láàrin aláṣejù àtàláṣe tó ni ẹ̀sìn ọlọ́run bá àlékẹ́ ọlá kò sí níbi abala àṣejù bẹ́ẹ̀ ni kò sí níbi abala àṣejù níbo ló dúró jẹ̀mọ́ àárín gbogbo بين الغالي فيه والجافي عنه ó wà láàrin wàlíkì sọ́rọ̀ sí ọ̀rọ̀kàtù àwọn tí wọ́n jẹ́ alákejì àtàwọn tó jẹ́ alákejì ni wọ́n ní máa sí pẹ̀lú àwọn alákejì bẹ́ẹ̀ ni wọn ò ní máa sí pẹ̀lú àwọn aláṣètò eléyìí báyìí ó ní ìròyìn àwọn ahlu sunnati wal jamaa'ah ṣùgbọ́n tí wàá tí a bá ti ń rí àwọn àbejì láwùjọ wa òun náà ni ó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí wa kí a máa gbógun tì í ká máa jà lógun pẹ̀lú ìmọ̀ àti gbogbo agbára tí ọlọ́run bá lè tẹ́lá fún wa láti fi ṣe ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run bá bẹ́ẹ̀ náà ni gbogbo àtúntà tá a bá ti ń rí àṣẹ ètò láwùjọ ó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí ká máa gbógun tì àwọn àṣẹ ètò yìí náà ká máa jálógun pẹ̀lú ìmọ̀ àti gbogbo àwọn agbára tí ọlọ́run bá àdìkẹ́lá bá fún wa láti fi lè ṣe ìgbìyànjú sí ojú ọ̀nà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. eléyìí tí àwa ń bá lọ òun náà ni àwọn àlàyé àwọn ọ̀rọ̀ kan eléyìí tó ta kókó láwùjọ wa eléyìí tó yẹ sí pé a ti gbé àwọn àlámọ̀rí yẹ̀wò lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí bẹ́ẹ̀ ni àwọn àwọn àfáà sunna hafizahumullahu ta'ala wa ra'ahum kọ́lọ̀ọ̀bá kó bá wa ṣọ́ wọn kọ́lọ̀ọ̀bá àlìkẹ́lá kí bá wa dáàbò wọn ní gbogbo ilẹ̀ káàrọ̀ òjírí àwọn náà wọ́n ṣe ìgbìyànjú lọ́pọ̀lọpọ̀ ní ààyè ibi tí ọlọ́ọ̀bá àlìkẹ́lá ti kádàrá kí òun kálukú ti ní àǹfààní láti máa pèpè sí ojú ọ̀nà sunna wọ́n ṣe gbìyànjú láti gbógun ti àwọn àwọn ọ̀rọ̀ tó ta kókó yìí láti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn láti tan ìmọ́lẹ̀ sí nǹkan yẹn kí àwọn èèyàn kan lè wà nínú ìmọ̀ àmọ̀dájú nípa kí wọ́n pè ní sunna sanabi sallallahu alayhi wa sallam àti àwọn nǹkan tó fẹ́ farajọ sunna tí àwọn èèyàn ń pè ní sunna tí kò kí ń ṣe sunna nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ yẹn lé wa lórí ká dáàbò bo sunna ó jẹ́ ọ̀rọ̀ yẹn lé wa lórí ká pèpè sí di sunna kí nǹkan tí ò kí ń ṣe sunna kó má di sunna máwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ ni nǹkan tó jẹ́ sunna ó má padà di tí yóò di tí ó ráre máwọn èèyàn lọ́wọ́ tí wọ́n máa rò pé nǹkan yìí ò sí lára sunna nìkan pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni ó jẹ́ lé wa lórí pẹ̀lú báyìí ló mú wa takọ́sọ́ lọ sí ìlú Madina láti bèèrè lọ́dọ̀ ìkan nínú àwọn àfà nígboro ìlú náà pé àwọn ọ̀rọ̀ tó takókó yìí afẹ́ kí ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí afẹ́ kí ẹ bá wa tú àwọn kókó náà kí àwọn èèyàn kan lè wà nínú àgbọ́yé eléyìí tí ó lálàáfíà nípa súnà tànàbí sallallahu alayhi wa sallam àtàwà tí aláǹfààní àti ti ìbéèrè síwájú wọn tí wọ́n ti dáhùn ìbéèrè náà láàrin ìṣẹ́jú mẹ́fà ó lé ogójì ìṣẹ́jú àyá òun náà ni àfáwà Abu Tariq Abdurrahman bin a abdulrahman marzouk al-awdi hafiza allahu ta'ala wa ra'a kọ́lọ̀ ọba àdékílá kí ọba kọ́ àfa náà so wọ́n gbé wọ́n sí àwọn ìdáhùn sí àwọn ìbéèrè yìí wọ́n sì fi ránṣẹ́ sí wa so náà ni a ti ń gbìyànjú àti tú sí èdè yorùbá ní àti àná inṣàlọ́ a tẹ̀síwájú ní òní lórí ibi tí abadé ní àná inshallah pẹ̀lú gbọ́nà ọba adé ọ̀rọ̀ kan pé ní alẹ́ yìí ó yẹ kí a tú àwọn nǹkan wọ̀nyí tán inshallah torí pé a ó ṣe ní tókítókí gẹ́gẹ́ bí àfáwa náà gbọ́n ṣe ṣe ìdáhùn tiwọn náà ní tókí ni náà na ẹ̀dẹ́kọ̀ jẹ́ kí n dá padà sẹ́yìn díẹ̀ nítorí wípé mi ò tètè yín sókè dáadáa níbí báyìí nígbàtí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti pé kìíní náà rí ó ṣe àìkò sọ̀rọ̀ sókè garaga dáadáa ṣe ẹ̀ sókè àti dá padà sẹ́yìn díẹ̀ náà. uh, àwọn ìbéèrè òun náà ni nípa wa ní ìfúwánù mùsùlùmí wọ́n ní àwọn jama'atul ìfúwánù mùsùlùmí àwọn ìjọ yìí tí wọ́n ń pè ní muslim brotherhood àwọn ìjọ wọ̀nyí wọ́n ní laysu min ahli sunnah wal jama'a wọ́n ò sí nínú ahli sunnah wal jama'a wọ́n ní wọn ò sí ṣe ahli sunnah wal jama'a nítorí wípé wọ́n ní àwọn al-mukhalafat wọ́n ní àwọn ìyapa eléyìí tó jẹ́ pípé wọ́n fi ìyapa sí al-sunnati wal jama'a ní àwọn ìyapa tó jẹ́ pípé tí a bá fi lè bá rú ẹ̀ lọ́dọ̀ yàn ìdájọ́ tí a dálé ẹni ẹ lórí pé ẹni tí a bá ti bá nǹkan ẹ lọ́dọ̀ òfin ṣe al-sunnati wal jama'a tó àríkẹ́ bí àwọn àfáà tó ń lẹ̀gbọ́n ṣe máa ń sọ nìyẹn bọ́dẹ̀ ṣe máa ń rìn ní bọ́dẹ̀ ṣe máa ń pèsè nìyẹn so wọn ò ní tìtorí bí ẹnìkan ti jẹ́ sí wọn àbí bí àǹfààní tí wọ́n ń jẹ lábẹ́ ẹnìkan tó wá tìtorí ẹ̀ kan máa gbé ẹni ẹ sí ipò tí kò yẹ kí wọ́n gbé sí ipò tí ò tọ́ eléyìí báyìí àbòsí ńlá ńlá àbòsí tó tóbi púpọ̀ ni ìsàbòsí fún àlùmà ni sọ ẹ́ rí pé wọ́n jẹ́ pé wáyé pé àwọn àlùfáà ní mùsùlùmí wọn ò sí nínú àhìsù lẹ́tọ̀ ìjọba wọn ò sí nínú ẹ̀ wọn ò sí nínú àwọn ìjọ àhìsù lẹ́tí wọ́n jẹ̀mọ́ àmì. nam àwọn tẹ̀síwájú ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí náà wọ́n ní àwọn àlìkọ́wà mùsùlùmí wọ́n ló wà nínú àṣírọ́pù dọ́là wọ́n ló wà nínú àwọn ẹgbẹ́ tí wọ́n sọnù wọ́n wà nínú àwọn seventy two eléyìí tí anabi sallallahu alaihi wasallam sọ wípé àwọn ìjọ àánú tí wọ́n pè sí nínú ìsìlámù ànábì sallallahu alaihi wasallam kíkọ́ pé àwọn mùsùlùmí á pín sí ọ̀nà mẹ́tàlé ní àádọ́rin seventy three òun la máa seventy two nínú ẹ̀ ẹni àlò ni wọ́n ẹyọ kan ṣoṣo òun náà ni ó jẹ́ ẹni ìmọ̀nà nínú àwọn ìjọ wọ̀nyí so ṣéèkì ní àwọn àlùfáàlù mùsùlùmí wọ́n wà nínú àwọn seventy two tí wọ́n jẹ́ ìjọ àná yẹn eléyìí báyìí dèdè ọ̀rọ̀ tí sheikh abdulbaz rahimahullah ta'ala sí àwọn náà sọ nìyẹn wọ́n ní àwọn alìṣíwánù muslimun àtàwọn jama'atu tabligh àtàwọn tabligh wọ́n ló wà nínú àwọn alìṣírọ́pù bọ́lá wọ́n náà wà nínú 72 ìjọ 72 tí anábì sallallahu alaihi wasallam ní wọn pẹ̀lú pé ìjọ àlò ní wọn ẹni àlò ní wọn sọ́wọ́n tabligh àtàwọn alìṣíwánù muslimun ẹni àná ni wọ́n onídídá ni wọ́n wọn ò sí ní rí ìlànà ahlu sunnah wal jamaa'ah bó tilẹ̀ jásí pé àwọn òkú wọn ní kéfẹ̀ yìí àbí bẹ́ẹ̀ ni àwọn àfa sunnah náà wọn ò ń pè wọn ní kéfẹ̀ rí ẹ fi àfa mo lé ọ̀rọ̀ wọn náà sí àwọn náà sọ pé kéfẹ̀ rí ni wọ́n àbí sò nítorí ẹ̀ à ń rọ gbogbo àwọn tí wọ́n bá fẹ́ payọ́rọ́ mọ́ wa kí wọ́n bẹ̀rù ọlọ́wọ́ bá kò yẹ báyìí sùn wọ́n bẹ̀rù ọlọ́wọ́ bá wọn. Awụ ò sọ pé àwọn àdùsùwánù sùnmù a sọ pé nye ni wọ́n bẹ́ẹ̀ la sọ pé àdùsùnmù ni wọ́n kí la wọ́n jẹun à mùsùlùmí onídídá eléyìí tó yẹ pé ó kí a gbógun sí eléyìí tó yẹ pé ó kí a sàlàyé wọn fún àwọn èèyàn kí wọ́n bá kó àwọn èèyàn sínú ọkọ̀ bídá eléyìí tí wọ́n ń kó àwọn èèyàn sí káàkiri yìí kọ́lọ́ba ìṣẹ́lá àgbóhùn òtí abáre ni tó sọ yìí kí àwọn àdìsíwájú mùsùlùmù wípé àrùsùn náà ni wọn ẹsọ yìí pẹ́ni yẹ̀wò máa tó ń sọ ẹni yẹ̀wò nímọ̀ nípa ètò ń sọ ìsọkúsọ náà ni ẹni náà sọ ẹgbẹ́ wọn fáwọn àdìsíwájú àwọn àfáà tó ń náwó lórí wọn àwọn àfáà tó ń náwó lórí pé ẹni àlò ni wọn ní ìbẹ̀rẹ̀ wọn ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn àbíṣúwánù ìsìmú ni ọ̀rọ̀ wọn fẹ́ rújú sí apá kan àpá súnnà ọ̀rọ̀ wọn fẹ́ rújú ṣùgbọ́n ní ẹ̀yìn tí ọlọ́run bá nípẹ́lá padà jẹ́ kí àṣírí wọn kó tú sí àwọn àpá súnnà lọ́wọ́ láwọn tọ̀rọ̀ wọn rújú sí nípìnlẹ̀ gbogbo wọn pátá na padà panupọ̀ lórí pé àwọn eléyẹ ni àná ni wọ́n tó sọ ẹnu àná ni wọ́n tó tá bá rí àwọn fàtáwà kan àbáwọn ọ̀rọ̀ kan tí àwọn àpá súnnà kan ti sọ nígbà tí ọ̀rọ̀ àwọn àbíṣúwánù ìsìmú ti rú wọn lójú nígbà tí wọ́n ṣe rò pé ẹni dáadáa ni wọ́n ẹni rí ni wọ́n ẹni tó ń rìn lànà àlùsùnà ni wọ́n àwọn ọ̀rọ̀ yẹn ká lọ mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ wọn ò tí hàn sí wọn nìyẹn lẹ́yìn tọ́rọ̀ wọn hàn sí àwọn àfa àtàn gbogbo àwọn àfa yìí pátá tí àwọn èèyàn lè mú wá yìí lẹ́ẹ̀padà rí àwọn fàtàwà wọn nígbẹ̀yìn àtàwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ gbẹ̀yìn lórí fáwọn àdìsíwánù símú ẹni àná ni wọ́n òun bí dáa ni wọ́n nígbà tí ọ̀rọ̀ wọn padà wọn padà clear sí àwọn àfa inshallah tábà bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé àwọn àdìsíwánù mùsùlùmù ní ìfọ́síwẹ́wẹ́ màá sọ ìdí sọ̀rọ̀ wọn fi pamọ́ sí àwọn àbá ní ìpìlẹ̀ màá sọ ìdí tó fi pamọ́ sí wọn nínú ìlànà àwọn àdìsíwánù mùsùlùmù òun ni kí wọ́n fi ara wọn pamọ́ títí tí wọ́n fi ráàyè sókè ní àyè penetrate wọ́n fi ráàyè wọnú àwọn èèyàn láti lè fi aburú wọn fẹ́fẹ́ ṣe láti fi rinlẹ̀ ṣe báyìí sùn àdìsíwánù mùsùlùmù tó wà láàrin yín báyìí wa ṣe bí ara yí tó yẹ báyìí sí àwọn ìgbọ̀n kíríkà ní àtàláwò kí a máa gbé àwọ̀ oríṣiríṣi wọ̀ tí ń bá rí wípé ẹ̀yin tẹ́ wà ní báyìí ẹ̀yin ìjọ funfun ni èmi náà ó di ìjọ funfun ẹ máa rò pa ara yín ni mí tí n bá tún padà kúrò lọ́dọ̀ yín tí n bá tún dọ́dọ̀ àwọn kan tí mo rí pé àwọn ìjọ aláwọ̀ ewé ni wọ́n èmi náà tún padà di ìjọ aláwọ̀ ewé ẹni tó yẹ pé funfun ní ìjọ funfun lẹ́rí tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò padà tó di ìjọ aláwọ̀ ewé tẹ́sí táwọn aláwọ̀ ewé náà ó sì máa rí para wọn ni wọ́n bá tó kò lọ́dọ̀ wọn tó tún bọ́ sí àwọn ìjọ aláwọ̀ pupa yóò tó padà di ìjọ aláwọ̀ pupa sọ àwọn ará àwọn ìjọ aláwọ̀ funfun wọn sọ pé ara àwọn ni nítorí pé wọ́n rí wípé ńgbà tó wà pẹ̀lú àwọn ìjọ aláwọ̀ funfun ni wọ́n sì nímọ̀ sígbà tó para lọ yí padà sí ìjọ aláwọ̀ ewé àwọn aláwọ̀ ewé náà mọ̀ sọ para àwọn ni nítorí pé àwọn náà rí pẹ̀lú wọn tó sì jẹ́ pé ó dọ́gba pẹ̀lú wọn àwọn ìjọ aláwọ̀ pupa náà mọ̀ pára wọn náà ni ṣé báyìí sì ṣé lè náà ń pè ní àtẹ̀láwòn àtẹ̀láwòn ká máa yí àwọ̀ padà sí èyíkéyìí eléyìí tí a bá rí wípé ó bá ìṣe títà wà lórí ẹ̀mú eléyìí bá lọ́fà ni ọ̀rọ̀ wọn fi àrújú ní ìpìlẹ̀ wọ́n ń ṣe di alùsùn network jama'a pàápàá jùlọ tí àwọn àdìsíwá mùsùlùmí bá dé ìlú tó jẹ́ sí pé ọlọ́run ti ní kí dáwà sàlàfíyà ìpèpè sàlàfíyà kó rinlẹ̀ ìpèpè àwọn ẹni àná kó rinlẹ̀ àwọn náà wọ́n máa ṣe bí ìgbà wípé sàlàfíyù òun náà làwọn fẹ́ráìsì so tọ́ba tó kúrò mẹ́ẹ̀ tọ́ba tó ń délùú míì tó yẹ pé irú dáwà míì náà ló tún lékè mẹ́ẹ̀ wọ́n tún ṣe bí pé ara wọn ni wọ́n so ní àìnífà àsìkò gùn sọ àwọn al-Ikhwan al-Muslimun afáàjẹ́ pé wáyé pé nínú àwọn ìjọ anú òun náà ni wọ́n oníbídà ni wọ́n wọn ò kí ń ṣe al-Sunnati wal Jama'a pòròpọ̀rọ̀ yìí ó clear dáadáa àbí náà mẹ́lẹ̀ kẹta Thank you naam wọ́n lẹ́yìn kẹta ó ní ọ̀rọ̀ alhizbiya ilé ìṣe àbèrè lọ́wọ́ wọn wọ́n ní alákọ̀ọ́kọ́ náà á wòye sí kí ni ìtumọ̀ alhizbiya kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n tó bá jẹ́ sí pé ìtànpẹ̀ ní hizbiya òun náà ní kọ́ jẹ́ sí pé a máa tẹ̀lé nìkan a máa tẹ̀lé ìròrí ẹnìkan a máa tẹ̀lé ìlànà kan tẹ́nìkan gbé kalẹ̀ yàtọ̀ fún anabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní irú eléyìí báyìí aburú ni kó yẹ sí pé ìlànà tí àwọn kan gbé kalẹ̀ òun la máa tẹ̀lé ìrúrí àwọn kan la máa tẹ̀lé àwọn kan la máa gbà wípé àwọn nìkan lẹni tó lè sọ̀rọ̀ tágbà ìpọ̀rọ̀ ni wọ́n ń sọ tẹ́lómìn bá lè sọ̀rọ̀ àgbàpọ̀rọ̀ lọ sọ àyàfi kọjá sí pọ̀rọ̀ yẹn gbọdọ̀ jáde látẹnu àwọn èèyàn báyìí wọ́n ní eléyìí báyìí tó bá pé òun náà ń pè ní alhizbiya so kátàrà ń pè ní alhizbiya náà nìyẹn so ká gbà wípé èèyàn kan báyìí la máa tẹ̀lé ìlànà kan báyìí la máa tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tó bá tó wá ní tẹ̀lé lánàá yẹn ara wa ni ìjọ wa ni a máa bárú ẹni bẹ́ẹ̀ ṣe a sì máa nífẹ̀ẹ́ rẹ̀ a dẹ̀ máa ràn án lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe àìkò bá wa ṣe lórí ìlànà tá a gbé kalẹ̀ yẹn a kórìíra rẹ̀ a máa bá sọ̀tá a máa fúnlẹ̀ mọ́ tó bá ti lè yapa wa من كان معنا كنا وكنا وكنا له ومن كان علينا كنا وكنا وكنا عليه yẹtọ́ bá wà pẹ̀lú wa a máa ṣe dáadáa sí a máa nífẹ̀ẹ́ rẹ̀ a máa ràn lọ́wọ́ a máa bá ṣe ẹni tí ò bá ti sí pẹ̀lú wa tó lè ń yapa wa tó lè ń yapa lànà tá a gbé kalẹ̀ a máa bá ṣọ̀tá a jìnà sí a fúnlẹ̀ mọ́ a fara ní. ṣe ilé iná ń pè ní alhizbiya alhizbiya ọwá lágbára gan kò síbi tí òkè ń wọ̀ kò síbi tí òkè ń wọ̀ kódà ṣèzíyà máa ń wọnú mọ́ṣáláṣí ṣèzíyà máa ń jẹ́ kíni ọmọ wọnú mọ́ṣáláṣí wípé nígbà tí àáfà yìí ti lè yapa ìmáàmù wa nígbà tí àáfà yìí ti lè yapa àlùfáà tiwa tó yẹ pé òun la kọ́kọ́ mọ̀ síwájú ká tó mọ̀ àṣetán àti gbógun tì àṣetán àti fúnlẹ̀ mọ́ àṣetán àti fàyè nílára kò yẹ báyìí nìsín so àyàfi ìgbà tó bá tó sẹ́rí padà síbi tí ìmáàmù wa àbí àlùfáà wa àbí olórí wa ṣe kéne tó bá tó ibi tó bá wà tóun náà bá tó sẹ́rí padà síbẹ̀ ìgbà yẹn nìkan ni a tó gbà wípé a máa bá ṣọ̀rẹ́ a máa yọ́nú sí a máa dùnnú sí ṣe báyìí sì ṣe eré báyìí kò síbi tí òkè ń wọ̀ kódà gan rèé ó máa ń wọlé kéwú ó máa ń wọnú ilé kéwú náà ṣé báyìí ti pé àwọn tó bá ti ń jọmọ ilé kéwu ti wà nìkan àbáwọn tó bá ti ń wálé kéwu wa nìkan lè gidi gbogbo ẹnikẹ́ni tí ò bá ti wálé kéwu wa àwọn ọmọ bá ṣọ̀tá gbogbo ẹnikẹ́ni tí ò bá ti jẹ́ ọmọ ilé kéwu wa a ò ní bá ṣe gbogbo tí wọ́n bá ti ń jẹ́ nǹkan àǹfààní dáadáa a níjọ́ ọmọ dọ́dọ̀ rẹ̀ nítorí pé àwọn ọmọ ilé kéwu wa làkọ́kọ́ ná síwájú aráàta hizbiya nìyẹn àrí scholarship ń sìn ọmọléke wa nìkan ló jàǹfààní rẹ̀ a ní fún ẹni tí ò bá ti ń sọ ọmọléke wa ṣé bá yín sìn àbárí iṣẹ́ kan àbárí nǹkan kan àbáráyè kan ọmọléke wa lájẹ́ kí ni ṣé ẹ rí ọmọléke wa lágbájá báyìí ẹ rí ọmọléke wa báyìí tí ẹ bá wo ọ̀rọ̀ hizbiya yìí ó lágbára débi wípé ọ̀tá tí ó ń dálẹ̀ nínú ìlú kìí sọ̀lá tó kéré gbogbo alámọ́ wàhálà tí ń bẹ láàrin àwọn àdàbíyà àtàwọn markaziya abẹ́ẹ̀kọ́ ni hezbiya ti tilé kéwú ni hezbiya ti tilé kéwú ni yóò wá di wípé á ọmọ àdàbíyà tó ti ṣe báyìí àfi kí ọmọ markaziya náà ṣerú ẹ̀ á àwọn ọmọ àdàbíyà iye àwọn báyìí náà wà léṣẹ́ rédíò á àwọn ọmọ àdàbíyà àwọn ọmọ markaziya náà níléṣẹ́ rédíò tèkó níléṣẹ́ rédíò tàbẹ́kúta àwa náà iye báyìí la wà ń bẹ́ẹ̀ ọmọ àdàbíyà mélòó báyìí lọ lọ sí Cairo ọmọ markaziya mélòó báyìí lọ lọ sí wọn máa ka achievement wàláyé tí mo sọ fún yìí òótọ́ ni o débi pé inú ọmọ bí wọn wípé ah, ọmọ markaziya kan tó láàrin àwọn akọrin akọrin àwọn yẹn pé akọrin akọrin yìí bó òun náà sì máa gbìyànjú àti máa pèpè àti àti ti máa jẹ́ ògo fún àwọn àdàbíyà ni kìí fún Islam ṣé bá ní ti àwọn markaziya ọmọ wa bínú ẹ̀ àwọn àdàbíyà náà ọmọ bínú ti markaziya náà tó bá rí bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ ni sòbírù nǹkan yìí ṣe ń ṣẹlẹ̀ nìyẹn so hizbiya ilé kéwú tí ilé kéwú nìyẹn hizbiya alfa àtàlfà nìyẹn pé àwọn ọmọ kéwú àfa báyìí nìyẹn àwọn ọmọ kéwu àfa àbáyé gbogbo tó bá ti rí báyìí náà ń pè ní ẹgbẹ́ ó máa ń fọ́ ìsìláàmù ó máa ń fọ́ àwọn mùsùlùmí ni kò ń jẹ́ kí a ní agbára kò ń jẹ́ kẹnu wa kó kò wa kó yíra wọn òun kálukú ni ó máa jà fún ìjọ tiẹ̀ fún àwọn ẹgbẹ́ tiẹ̀ báwo ló yẹ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn àyè ibi tí ó máa ń wọ̀ ìdíjọ́ sí pé nǹkan tó so eléyìí ṣéèkì ń sàlàyé pé nǹkan tí ò dáa ní bísmìlá Food, kò tún ti ní lẹ́nu. وأن تعدوا nàmú ni ẹlẹ́kẹrin òun ni almufaharat ọ̀rọ̀ ìmá ṣe ìwọ́de wọ́n ní kò sí nínú manhajú alìsúnnàtì wal jama'a kò ṣe kí ni o kò sí nínú lànà alìsúnnàtì wal jama'a ká máa ṣe ìwọ́de wọ́n ní kódà nínú àwọn àmì táàfin máa wọn táàfi máa ń mọ̀ tí máa ń hàn táàfi mọ̀ pé àwọn eléyìí àwọn kọ̀wárìjì ni wọ́n nìyẹn wọ́n ní bákan náà ó jẹ́ ìran kan nínú ìran ìjáde lé àwọn olórí lórí eléyìí tí ó tako ìlànà alùsùnlẹ̀ pẹ̀tẹ̀mọ́ à jama àtẹ́gbọ́ wọ́n ní kò sí nínú manhajú alùsùnlẹ̀ pẹ̀tẹ̀mọ́ al-muzaharat ìmọ̀ ṣe ìwọ́de kò sí nínú manhajú alùsùnlẹ̀ pẹ̀tẹ̀mọ́ à bákan náà nínú àwọn àmì táàfi máa ń kọ̀wárìjì ni bákan náà rèé nínú àwọn ìran ìkan nínú àwọn ìran ìjáde lé àwọn olórí lórí ni gbogbo àwọn èèyàn tí ń ṣe mọ̀zọ̀hárọ́tì tó ń pèpè sí mọ̀zọ̀hárọ́tì a ò ní irú àwọn èèyàn pè ní khawarij ẹni tó bá wá dúró ti súnà kò pé mùsùlùmí ní kèfèrí bẹ́ẹ̀ ni kò jáde lé olórí lórí bẹ́ẹ̀ ni kò ta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ àmọ́ nítorí pé kò sí jẹ́gẹ́ni nítorí pé kò ti rin ìlànà tí àwọn àlùfáà yín rìn àbí nítorí pé ń tako àwọn àlùfáà yín ẹ wá ń torí bẹ́ẹ̀ ẹ̀ ń pèrú àwọn ìyẹn ní àwọn kọ̀wárì wallahi kò sí kò sí èméjì pé aláburú pátágbà ní aburú lẹ́sìn ṣe yìí ó kílẹ̀ àwípé téèyàn bá fẹ́ mọ àwọn kọ̀wárì àwọn kọ̀wárì láwọn usulu mẹ́ta kan wọ́n láwọn ìpìlẹ̀ mẹ́ta kan gbogbo ẹnikẹ́ni tó bá ti lè là nínú àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí irú ẹni bẹ́ẹ̀ ti jáde kó nínú àwọn ọ̀wárí kí ni ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ìpè mùsùlùmí ní kèfèrí àkọ́kọ́ ìpìlẹ̀ àwọn ọ̀wárí jìnnì ẹ̀ kápè mùsùlùmí ní kèfèrí ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí a máa jáde láti gba ìjọba lọ́wọ́ àwọn olórí láti takò àwọn olórí ẹlẹ́ẹ̀kẹta òun ni ká ṣe ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí ká tilẹ̀tọ̀ ní títàlẹ̀ tẹ́láwọn òṣèlú mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí òun ni àwọn ìpìlẹ̀ tó lágbára eléyìí táwọn àkọ̀wárí jẹun ìlú rí ẹ̀. náà gbogbo ẹnikẹ́ni tó bá ti wá lè jẹ́ sí wípé ń pe mùsùlùmí ní kèfèrí ẹgẹ́ bíi Muhammad bin Ali Gabata inú àwọn àkọ̀wárí jùlọ wà. láìpẹ́ yìí ẹnìkan pè mí bóyá níbi ìjẹta àbí bóyá ìjẹta ah, Abu Habib àfáwà ọlọ́jẹ́ àfáwà abdulghani ọlọ́jẹ́ kọ́lọ̀wà ayékẹ́lá kí ó bá wá sí àlékò dáadáa wọn abu habib wọ́n wá pè mí wọ́n ní ṣé mo ti gbọ́ ọ̀rọ̀ tí jàbàtà sọ ní àìpẹ́ yìí tó fi ṣe rọ́dù fún abúbejì hafizallahu ta'ala wa ra'a kọ́lọ̀wà ayékẹ́lá kọ́ bá wa sọ abúbejì kọ́lọ̀wà ayékẹ́lá kọ́ bá wa dáàbò bò wọ́n kọ́lọ̀wà ayékẹ́lá kọ́ bá ṣe dá àlékò dáadáa àfáà yìí kọ́lọ̀wà ayékẹ́lá kọ́ bá ṣe àlékún ìfẹsẹ̀rìnlẹ̀ àfáà yìí ọlá ìjọpẹ̀ sọ ọlọ́ọ̀bá àfáwà dáadáa yìí àbúbejì wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan nípa mi nípa ustazu sarumi nípa ustazu aláṣẹ nípa ustazu aláta nípa Abu Yasir alìsáàzù Abu Yasir wọ́n sọ̀rọ̀ nípa wọn wọ́n sọ̀rọ̀ nípa àṣìfà àṣìfà wal abu abdul witr bàbá dáadáa ni wọ́n sọ̀rọ̀ nípa wọn náà wọ́n sọ̀rọ̀ nípa dùtúr sharaf ní ìlú gbọmọ̀sọ́ kọlọ̀bà alẹ́kẹ́kọ́ bá ti àlékún dáadáa bàbá náà so wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ dáadáa nípa oríṣiríṣi àwọn èèyàn so nínú àwọn ìgbà tí wọ́n wá ní jàbàtà ọkùnrin burúkú ni ìgbà tó fẹ́ máa fi sì padà fún àbúbejì wá ní ahaa èyí gbogbo àjíṣàrù ní gánmà pé kéfèrí làwọn àwọn gánmà pé kéfèrí làwọn inna lillahi wa inna ilayhi raji'un ẹwọ́ bí tí orí yẹn dàrú dé ẹwọ́ bí tí orí yẹn dorí kodò tíra ká yẹn dorí kodò dé ó ní èmi gan àti ustaz Sarumi àwọn gánmà pé kéfèrí ni wá inna lillahi wa inna ilayhi raji'un ẹwọ́ ìpè yẹn ní kéfèrí bó ṣe rọrùn kódà ó rọrùn fojú à ń fi ẹran jẹ̀kọ lọ ní ìpè mùsùlùmí ní kékeré láì fi ẹ̀ rárá ó ń gbà mí rè ní máa ń wò pé ṣé pé orí sì yí báyìí because àwọn ọ̀rọ̀ yìí ti heavy ó ti wúwo ju lọ kò yí sùn ó heavy gan tó wá lè sọ pé èmi gan mọ̀ pé kéèsì tó lè mi àti ìsáàbù sàrùmí àwọn sára àti pé káàdì sàrùmí gan mọ̀ pé kèfèrí làwọn inna lillahi wa inna ilayhi raji'un nígbà tí àwọn kírísítẹ́nì gan ọgbà pé kèfèrí làwọn láwọn kírísítẹ́nì gan wallahi ìbẹ́ bá fún wọn ní kèfèrí wọn yarí ṣé bá ní sí ṣé yóò sì yá wèrè ṣé ọmọ wa kà fárọ ara ẹ̀ lórí ládùúrù lànà sónà tí ọlọ́run bá lè gara ní kéèyàn máa rìn so kọ́lọ̀ wà lè jágọ́dá nǹkan sọ àpò mi aburú náà ìtí mo bá débẹ̀ òun ni wípé gbogbo ẹni tí bá ti ń pèèyàn ní kéètò rí báyìí ẹ mọ̀ wípé àwọn kọ̀wárí jì nìyẹn bíjọba tá ṣe ń pèèyàn ní kéètò rí yẹn àwọn ọmọ ìjọ rẹ nìkan onìkan nu àti ń ṣe kéètò rí àwọn nìkan mùsùlùmí ìwọ tó bá ti lè sí pẹ̀lú jàbàtà irú ah, alùsáàdù Rashid Mustapha Abu Ibeji yìí náà Abu Aisha yìí náà ó ti pé afá yìí náà ní kẹfìrí jàbàtà ti pé ẹ bí Abu Abu Aisha Abu Ibeji alusaz Rashid Mustapha bí wọ́n ṣe pèpè sí ìlànà jàbàtà yìí tó tí gbogbo yẹn sì mọ̀ pé káì ẹni yìí yé ìlànà yìí gan ẹ́ bí àfáà yìí ṣe dá láhán tó ní ìpèpè tójú ọ̀nà jàbàtà débi pé kódà jàbàtà gan mọ̀ wípé àfà yìí ó dá láhàn gan níbi ìpèpè sójú ọ̀nà yìí àwọn ọmọ jàbàtà gan sì ní majority wọn gan rèé wọn láìkí wá àti àbúbejì ju wá àti jàbàtà lọ nítorí pé àbúbejì ọlọ́run bá lè tẹ́lá kẹ́ àfà yẹn débi pé ó dá láhàn gan ó mọ̀rọ̀ gbé kalẹ̀ àfà sì ní làákàyè púpọ̀ ní àbúbejì kọ́lọ́ba ní kẹ́kọ́ bá làákàyè wọn wàláì tí bá ń kò mọ̀rọ̀ sọ ọwá lọ nígbà tó wá lọ nígbà tó wá lọ ọwá lọ nígbà ọwá dọ́dà nẹ́bì nígbà tó wá dọ́dà nẹ́bì ọwá dọ́dà nẹ́bì nígbà tó wá débẹ̀ jókòó nígbà tó wá jókòó wá kan bí ẹ̀mẹ́rin lórí rédíò ọ̀rọ̀ tí ó kò tó sí làákàyè kò tó sí mà kò tó sí farabalẹ̀ kò yẹ báyìí nìyí so a irú àfáà yìí náà irú àfáà dáadáa yìí náà nítorí pé àfáà yìí a alustad Rashid Mustapha bin Mustapha Abubeji kọlọba kọba sọ wọn nítorí pé àfáà ti tọ́lọ́ba àdékà ti la àfáà lójú kúrò níbi ìlànà burúkú yìí ìlànà tó ń pé àfáà yìí jìyà gidi gan lórí ẹ̀ tí gbogbo wá sí mà pé àfà ìjìyà gan lórí ìlànà yẹn kọ́lọ̀bà àti kọ́lọ̀dà kò mọ́ sára ìbá wa fi oore tó pọ̀ rọ́pò fún ustaz náà wọ́n alámọ̀nà pé àfà ṣe ìlànà yìí pẹ̀lú tẹ̀mítẹ̀mí ni ẹ́ pẹ̀lú tẹ̀mítẹ̀mí ni nígbà tí ọlọ́run bá rí gánà ńlá ojú ustaz yìí jàbàtà ti padà pè wọ́n kékeré tó ìwọ́nu ọlọ́nu dé jàbàtà ìwọ̀n nu ọlọ́run gbogbo àwọn tí bá ti ń ṣe báyìí rè ìlànà àwọn kọ̀wárì jù wọ́n rí bẹ́ẹ̀ ni àwọn tán bá ti ń pèpè sí ìgbà ìjọba lọ́wọ́ àwọn olórí náà tí wọ́n ń jáde lé àwọn olórí lórí páwọn fẹ́ gbàjọba lọ́wọ́ wọn pẹ̀lú tìpátìkúkù àwọn ilé náà àwọn kọ̀wárì jù pé báyìí àwọn bí wọ́n ti yẹ kúròjú náà rẹ̀ ṣùkàm wọ́n máa ń jáde lé olórí lórí tòkí á mẹ́jẹ kí ó dà ọ̀rọ̀ wa lórí lójú ìjáde lé olórí lórí ó sí méjì àwọn olórí tó jẹ́ mùsùlùmí ìjáde lé wọn lórí ni ìjáde alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni ìjáde lé àwọn olórí tó jẹ́ kéfìrí lórí ìjáde lé àwọn olórí tó jẹ́ kéfìrí lórí eléyìí báyìí rèé nǹkan tó tọ́ ni pẹ̀lú májẹ̀mú májẹ̀mú wo ká jẹ́ pé àwọn tó fẹ́ jáde yẹn wọ́n ní agbára láti jáde wọ́n ní agbára tí wọ́n bá lágbára tán bá láwọn fẹ́ jáde ìlànà àwọn kọ̀wárì jù náà ni wọ́n rìn kò yẹ báyìí nìyí so ká má jẹ́ kí wọ́n kí wọ́n da ọ̀rọ̀ orí ẹrú ká má jẹ́ kí wọ́n dàrú máa lójú kò yẹ báyìí sùn ìlànà alùsùn lẹ́tọ̀ jẹ̀mọ́ ni pé kódà kọ́ jẹ́ pé àwọn olórí kẹfìrí ni tẹ́ ẹ̀ bá ti lágbára ẹ gbọ́dọ̀ jáde lé wọn lórí ṣé báyìí sùn ẹ kò gbọ́dọ̀ jáde lé wọn lórí ìgbà wo lẹ tó lè jáde lé wọn lórí nígbà tẹ́ bá lágbára tẹ́yìn náà ti kí ni o tẹ́ ní dáúlà torí pé ìjáde lé wọn lórí yóò ní ṣe pẹ̀lú pé ẹ fẹ́ ti jihad pẹ̀lú wọn àbẹ́ẹ̀kọ́ ni torí àwọn náà ò ní gbé lẹ̀ pẹ̀lú ìrọ̀rùn ẹ jàgbà ni kí wàá di pé ọmọ ogun sọmọ ogun àbí ẹ̀ẹ́dẹ̀ ní dáúlà ilé ìlànà bí sallallahu ṣe nígbà tó dé ìlú Madina tó ní dáúlà àbẹ́ẹ̀kọ́ ni so gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó clear ni so ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kí a máa ta ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí sílẹ̀ ẹ̀yìn tẹ̀sí mọ̀ pé àwọn al apààyàn-pààyàn ni wọ́n olùta ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí sílẹ̀ òun náà ni wọ́n jẹ́ náà so àbá ń bọ̀rọ̀ lọ bí sílẹ̀. فإذا كان في ذلك ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún tí mi bá ti tò tí mi bá ti òǹkà yẹn ṣe tẹ́lẹ̀karùn-ún náà ni tó wọ́n ní òun náà ni ọ̀rọ̀ al-muwazanat ìmọ̀ sọ yí pé tẹ́ ẹ bá ti ń sọ aburú àwọn oníbídà ẹ máa sọ dáadáa wọn náà tí wọ́n ṣe nítorí pé ìmọ̀ sọ aburú wọn nìkan kéèyàn máa sọ dáadáa wọn èèyàn ti tàbọ̀ sí fún wọn nìyẹn nígbà tó yẹ pé méjèèjì náà ni iṣẹ́ tí wọ́n ṣe kí ló dé tí ẹ̀ ń sọ aburú nìkan bí ẹni pé aláburú aláburú lásán ni wọ́n tí òun wà ní dáadáa kankan lára tó yẹ bá yìí so ẹ má sọ̀rọ̀ aburú wọn nìkan bí ẹni wípé kò sí dáadáa kankan lọ́dọ̀ wọn torí pé tẹ̀ bá ń ṣe báyìí ẹ ti ṣàbòsí fún wọn lórí àwọn dáadáa wọn tí wọ́n ṣe ẹ sì jẹ́ káwọn èèyàn rí bíbá ipá aláburú nìkan ni wọ́n ti wọ̀n ní dáadáa kankan lọ́dọ̀ ọ̀rọ̀ yìí ẹni tọ́tako ìmọ̀ tọ́lọ́wọ́ bàtà náà yìí sọ̀lọ́ lọ́sàn láti pèpè sí fún osùnmọ́ kó gbà pé bó ṣe rí tòótọ́ nìyẹn pé àwọn tó ní náà gbogbo tó bá ti lẹ́sọ̀ ṣèbó náà ló ṣe lé ló ṣe lé nígbà tẹ́ ti ń sọ tó ṣe tí ò da yẹn à ẹ̀sọ́ tó bá ṣe tó da náà mọ̀rẹ̀ kà ìkẹ́wọ́ bá sàbò sí fún. ọ̀lọ́ yẹn léyìn òsì nínú ọmọ mẹ́tàjù wá lè súnlẹ̀ fẹ̀fẹ̀ máa. sọ̀rọ̀ fún àwọn jẹ́ pé wáyé pé tó bá jẹ́ pé ìtàn tó bá jẹ́ pé lábala ibi tá a wà abala ká tọ̀tàn ibi yẹn ṣe nígbèsí ayé rẹ̀ ni ìdàkánà mi bá bi tọ̀jàmà ìdàkánà mi bá bi tọ̀jàmà tó bá jẹ́ pé níbi pé ká sọ ìtàn ìgbésí ayé yẹn ni a gbogbo tó bá ti lẹ́tọ̀ ní dáadáa àtàyídá gbogbo tó bá ti ìtàn nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ẹbẹ́ ṣàlàyé fáwọn èèyàn ni kán lè sá fún a ò kí ń sọ dáadáa rẹ̀

aburu ẹ̀ lélẹ̀ yìí o aburu ẹ̀ nítorí káwọn yẹn lè bá ta fún káwọn yẹn lè bá jìnnà sí káwọn bá gbà tẹ̀jẹ̀ pẹ̀lú kò sí tọ́kàn wá pẹ̀lú wípé fi gbogbo òru ẹ̀ ṣe tàájù kò sí nǹkan tọ́kàn wá pẹ̀lú pé ó máa ń fi gbogbo ọjọ́ mande àtọjọ́ Thursday rẹ̀ gbàwẹ̀ fọlọ́wọ́ bá kò sí nǹkan tọ́kàn wá wípé ìmọ̀ ń ànábì Dawud yọ ọjọ́ kò sí nǹkan tó kàn pẹ̀lú pé ìmọ̀ ń parí olùdí Qur'an láàrin ọjọ́ mẹ́ta mẹ́ta torí pé ìmọ̀ ń sọ gba àwọn eléyìí rèé ìdíjú àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ bí ìgbà pẹ́ ni ire ni ìpèpè sọ́dọ̀ rẹ̀ nìyẹn káwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ nìyẹn táwọn èèyàn fi wá máa a ṣé wù lẹni tí ń sọ̀rọ̀ yìí ẹni ọlọ́run ni ṣé ìbá yìí ní bùkátà tó àwọn yẹn a ni a pé ó ni ṣùgbọ́n a ò kí níbi tá a bá ti ṣe kí ni níbi tá a bá ti sọ pé aláburú lè yàn kan kò yí báyìí a ò kí ń sọ rárá kò ṣe òkú kéré mọ́ kò yí báyìí so ẹ rí pé kódà tá a bá fẹ́ ròyìn yẹn náà nísìnyí ó lé ní afẹ́wá sàlàyé ẹ̀ fáwọn ìyàwó ni awátọ olè tàwa ní ah ṣùgbọ́n orí ẹ̀ pé gan ó sì lámàá náà ah ó sì máa ń sọ ah ó sì máa ń tọrẹ ó ti fine ah ọmọlúwàbí ń bẹ lára rẹ̀ sọ̀rọ̀ pé gbogbo tó sọ yẹn àwọn yóò tẹ̀sí gbàgbé pólì lóró yìí wọ́n tẹ̀sí gbàgbé ó lè lọ́wọ́ ó lè ó lè yẹ wá ní tàlí sí àwọn èèyàn mọ́ kò ní báyìí tù ṣùgbọ́n ó lè ní ó lè ní ẹni tá a pè ló lè ṣe ó túmọ̀ sí pé kò ní rárá kankan lára mọ́ tá a fi jọ pé ó lè ní tá a sì dákẹ́ ẹni tá a pè ní kíni alọ́mùsí ni tó túmọ̀ sí pé kèé kírun tàbí jẹ́ pé ọ̀mùtí nìkan nítorí kíni káwọn ẹni bá mọ̀ pé èèyàn káwọn ẹni bá mọ̀ pé èèyàn bú ni àwa ni lágbájá ọ̀mùtí ni àmọ́ máa ń kí ọ̀rọ̀ púpọ̀ o ọba bọ́ torí ọmọ báyìí kẹrọ ààrẹ àbíbí ti sùn léèdì kẹrọ ààrẹ àbíbí ti kẹni àbíbí ti kẹni kò sẹ́ni tó bẹ̀ wọ́n ní gbogbo yẹn kò yí báyìí kò sẹ́ni tó bẹ̀ wọ́n ní gbogbo yẹn ẹ̀ẹ́dìrí pé táwa náà bá fẹ́ ṣe irú nǹkan báwọn àyíṣe àyíṣe bá fẹ́ sọ èèyàn kan tọ́jú aláburú afẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ ká lè sọra fáburú ẹ̀ lágbájá o lè ní o. tẹ̀gbẹ́ ni mo sọ ni pé òǹkàlùkù yẹn palẹ̀ dúkìá yẹn máa o tẹ báyìí ti rí ẹ̀pàrà máa o. ìǹtẹ́ mi fẹ́ káwọn èèyàn mo fẹ́ kán àkíyèwò yẹn kò sí tọ́kàn mi pẹ̀lú kí n máa sọ dáadáa rẹ̀ eléyìí sì ní ìlànà nẹ́bìn kí Fatima bintu Qais tọ́lọ̀ bèrè nípa Abul Jaham àti Muawiya lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí la anabi ṣe àwọn méjèèjì yìí sọ̀hábí anabi tí wọ́n jẹ́ sọ̀hábí ńláńlá pàtàkì ni wọ́n. Muawiya bin Abi Sufyan katibul wahyi nínú àwọn tí máa ń kọ wahyu kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹ́ katibu min kutabil wahyi ìkan nínú àwọn tí mọ́n kọ wáhíù kalẹ̀ fàndẹ́bì ẹwọ́lú dáadáa yìí ó ní àwọn àwọn ọlá tó pọ̀ gidi gan ó láwọn mọ̀nàkì tó pọ̀ gidi gan bẹ́ẹ̀ ni Abul Jaham náà tó ti bẹ́ẹ̀ nígbà tí wọ́n lọ bèèrè wọn ní lọ́wọ́ ànábì sallallahu alaihi wa amma Mu'awiyah pàṣẹ ìlú kò lámà lálá ẹ rabu jam ó lè na obìnrin ó fẹ́ lè na obìnrin pa tàdọ̀rọ́ọ̀bù lè nìka nínú ẹgbà wa mi dọ̀rọ́ọ̀bù mo bá lágọ̀ ni ó lè na obìnrin ní ní nínà tí ó agbára gbogbo gbà kí kólú obìnrin ni mọ̀fẹ́ sọ́ra bu àbú àtòrí muhawiya ń tiẹ̀ káálí kàtàlákùtà ni ẹnu alára gan kò lè bọ tí ó bọyàwó àwọn ọ̀rọ̀ tó yẹ pé téèyàn bá gbọ́ ìdínú yẹn ó bàjẹ́ pé àà ah, ah, ah, àgbẹ̀ bì tó ti bẹ́ẹ̀ rí àbẹ́bí sọ lọ́wọ́ sọ́la mo ti tó rí dáadáa tí ń bẹ lára wọn bó ṣe pọ̀ tó rí dáadáa yẹn kọ́ ló mẹ́rin yẹn bùkátà ẹ́ so àwọn tẹ̀lbíyàtù wọn tó yẹ pé obìnrin ẹni láti mà tí ò bá mọ̀ tó lè kó nira bá tó bá wọlé tán tànàbí sọlá àbóbìnrin abẹ́ni tí bá ń na obìnrin obìnrin ó gbádùn rẹ̀ bí àfẹ́rin tí bá ń tóbi pa obìnrin hmm? gbogbo ńkọ wá yù kalẹ̀ fáńdẹ́bí tí ó níyàwó jẹ́ ńlé tí wá yìí tí kọ níyàwó jẹ́ ńlé mo béèrè ni kò bùkátà yẹn sóyúnbá yìí ànábì kan ti jẹ́ ṣù lásán ànábì ò ti mọ̀ wá zálẹ̀ kánàbí wá bẹ̀rẹ̀ sí máa sọ dáadáa tí ń bẹ lára sí ah ìwà àbújá àwọn yẹn ah ìmọ̀mọ̀ àwùyá yẹn ìyẹn rí ni wọ́n o ah wà bẹ̀rẹ̀ sí máa ká dáadáa tí ń bẹ lára wọn. ṣe so ká bá wà níbi tá a ti ń tọ̀tàn à ń tọ̀tàn gbogbo ní ìrìnlẹ̀ ayé ṣe ṣùgbọ́n tá a bá wà níbi tá a ti ń sàlàyé aburú yàn wọn àti ń ṣe muwazana sínú manhaj ali sunna tó jẹma kò yé báyìí so ní ṣe ti ń sàlàyé kọlọ́ba ìmọ̀kàn yà síbẹ̀ ní tí bá ní kí n yanjú ẹ̀ gbogbo àsìkò mi lọ́ta ọ̀hún ká ti sórí ọ̀rọ̀ lórí yẹn wọ́n láwọn kan ní fún lásán ni mo ní ìwọ̀n àmọ́ tó ń sọ fún gbéyàwó lásán ni ta lọ́kọ́kọ́ sọ bá àwọn ṣáájú yín nínú àwọn sáráfó lùkù mà pé ìgbéyàwó lásán náà lùkù ta lọ́kọ́kọ́ sọ bá yẹn ṣáájú yín nàám wọ́n ní fún lásán ni ọ̀rọ̀ burúkú gbáà ni kò yẹ báyìí gbogbo in tó bá ti lè ní í ṣe pẹ̀lú wípé o fẹ́ ní àjọṣe papọ̀ pẹ̀lú èèyàn kan òun ló bùkátà bẹ́ẹ̀ bóyá o fẹ́ máa kéwú lọ́dọ̀ rẹ ni. ẹ dákun ọ̀rọ̀ ìgbéyàwó ni wọ́n sọ pé wọ́n wáyé fún yìí kámi wàá sọ ọ̀rọ̀ tó tún lágbára ju ìgbéyàwó lọ. ní bábìlì àwòlà ẹ òun ni pé eléyìí tó bá tún lágbára ju àlámọ̀rí ìgbéyàwó lọ mo fẹ́ máa kọ́ yín mẹ̀sìn lọ́dọ̀ yẹn nísìn ẹ́ so wọn èmi àti a ti fẹ́ ní nǹkan ṣe papọ̀ nìyẹn a gbọ́dọ̀ mọ irú ìyẹn yẹn sẹ́mi bá màmú gbọ́dọ̀ sọ fún ọ pé ṣe rí o kí sẹ́ni tó lè kọ́mẹ̀tì lọ́dọ̀ rẹ̀ torí báwọn aburú bá ń bẹ lọ́dọ̀ yóò sì ìmà pé so bẹ́ẹ̀ náà ni nísìnyí ó ké mo mọ̀ yí pé èèyàn kan ó lé ní mo wá kan tó yẹ di pé òun ò nípa ìṣesí ẹni yẹn mo wá sọ fún pé ẹni tó ń bá rìn yìí sọ́ra pẹ̀lú ẹ̀ o lè ní o yóò tí ọ ń jàmbá o kẹwàá ní kìdìrẹ́ lì mí kẹwàá ní kẹwàá má di fìyà kẹwàá ní ìgbéyàwó nìkan ni tó kí n fílẹ̀ kọjá lólè. so àwọn ọ̀rọ̀ tí o tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá ni ó tó ní dẹ̀lí ìlú pé ẹnì kò sọ ẹ̀rí nínú àwọn sálàfù tó tẹ̀ bá dẹ̀ lọ wo inú kútùbù hadith pàápàá jùlọ àwọn tírà tó ń sọ̀rọ̀ nípa ìlúmùn hadith àwọn ìlúmùn hadith ẹ rí wípé nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa al-jarh wa ta'dil ọ̀rọ̀ nípa ká sọ pé lágbájá èèyàn bú ni lágbájá èèyàn re ni ẹ̀rí yìí wà nínú ẹ̀rí tán máa mú wa gbogbo àwọn olùmọ̀ tán bẹ̀rẹ̀ ìlànà gbogbo wọn náà máa ẹ̀rí yìí wa kò sẹ́nìkan tó sọ wípé ìgbéyàwó nìkan ni àlẹ́rí ẹ̀rí ni tá máa ń lò lórí pé talẹ́ni tá a gbọ́dọ̀ gba hadith lọ́dọ̀ rẹ̀ talẹ́ni tá a gbọ́dọ̀ gba àti pé tá a gbọ́dọ̀ ṣàlàyé èèyàn fáwọn èèyàn nítorí ká lè bá àmẹ́ni tá gba hadith lọ́dọ̀ àbí àbí àbẹ́ni tí ọ̀yẹ́ ká gba hadith lọ́dọ̀ ẹ̀ wọ́n máa ń lo hadith yìí níbẹ̀ yìí àwọn sọ pé ìyàwó ọ̀rọ̀ ìyàwó nìkan ló wúlò fún. so àti ni ní fẹ́ pẹ́ lórí àwọn ọ̀rọ̀ báyẹn so kò kàn ní járí kìíní ìtúta ni náà jáwọ́ bá lọ. أسباب تحليلا لما يليه من نجوم أو رسوم أو بدع فيجب لا يناسب أبدا أن تذكر الكلام في هذا الجانب وإلا لما استقام الأمر في باب التشديد وهذا ما قال ولا أهل العلم ولا من ذلك نعم ọ̀rọ̀ tí mo sọ náà ni wọ́n ní ìgbàgbọ́ yẹn pé ìdí tá a ti fẹ́ sọ àwọn lára nípa rẹ̀ ni wọ́n ní lẹ́yìn a ò kí ń sọ dáadáa orí èèyàn bẹ́ẹ̀ lọ́dún pé tá a bá fẹ́ máa sọ dáadáa rẹ̀ àwọn èèyàn ní mọ̀ yìí pé ọyẹ káwọn sá fún wọ́n ní irú eléyìí sì ní kò sẹ́nì kankan tó ní irú ìlànà ẹ̀yẹ rí nínú àwọn olùmọ̀ kò dẹ̀ sẹ́nì kankan tó ní irú ìròyìn yẹn nínú àwọn olùmọ̀ tó ní ìlànà alùsùnà tó jàmáà tó ní ìlànà sàlàfíà kò yí báyìí nù so ìlànà tí gbogbo àwọn alùsùnà tó jàmáà lò ní pé tàbá wà níbi tá a ti ṣe tàbírù fún èèyàn kan à ń sọ àwọn èèyàn lára nípa èèyàn kan pé kán jìnà sí ka aburú rẹ̀ nìkan tí ń bẹ lára rẹ̀ táwọn èèyàn ti gbọdọ̀ jìnà sí yẹn èyí tí a fẹ́ káwọn èèyàn rí lára rẹ̀ tó fi jẹ́ sí tó bèrè lẹ́yìn tó ń gbọdọ̀ jìnà sí òun lẹ̀ka láàmà sọ ṣùgbọ́n àwọn kí ló dé tàbí níkà ìjìnà sí torí pé máa ń ṣe báyìí kí ló dé tàbí ìjìnà sí torí pé máa ń sọ báyìí kí ló dé tàbí níkà kí ó padà kó àwọn kinní yẹn kó padà kó rẹ̀ yín náà àbẹ́ẹ̀kọ́ ni tó tábà wà ní ibi ti tàbíyà a ní sọ dáadáa rẹ̀ rárá bí tí wùkú ma so eléyìí sì ní ìlànà tí gbogbo àwọn olùmọ́rin lórí ẹ̀ nìyẹn káwá ní tábà ń ti tàbíyà fún ìyá gbọ́dọ̀ máa sọ dáadáa rẹ̀ náà àbá ní kò sẹ́ni kankan náà àbá súnà tó rí tó tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tó ní ìlànà yẹn kò ní báyìí tó so ẹ̀ mà wọn tí wọ́n ní àwọn àlìkùwánù nǹkan tó sì fà rèé wọ́n fẹ́ gbé àwọn àtàlùbánà tẹ̀yìn tótó wọ́n fẹ́ gbé wọn wọlé sínú àwọn àfáàsó náà yá ṣé gbogbo wá sí dáadáa kankan sí àtàlùbánà ṣe ni ṣé kò sí dáadáa kankan sí tẹ̀yìn tótó ṣe ni wọ́n á bẹ̀rẹ̀ sí máa wá ẹ̀rí túláàsì òun náà bá débi ẹ̀rí ìtàn Abu Hurairah àti èṣù tó ká wá gbà wípé èṣù làwọn àtàlùbánà àti tẹ̀yìn tótó náà báyìí tó rẹ́ wíwá ń dùn tó lẹ́yìn òkè ń mọ ìtẹ́yìn máa ń sọ ẹ̀ẹ́kàn máa wẹ́rí túláàsì ẹ̀rí agídí káàkiri kò yíwá ń dùn so kọ́lọ̀bà kó sànà wa so nítorí àsìkò wa àfẹ́fẹ́ púpọ̀ ẹ jẹ́ kí a tún máa tẹ̀síwájú bismillah. وعلى الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين wọ́n ní ẹlẹ́kẹfà kọ́ ìdá lọ́sọ́ṣì wà láàrùn járùn àwọn kan máa tọ́wọ̀n èèyàn ṣe ní àwọn onísọpẹ́ nìkan ò dá àwọn onísakẹ́ nìkan àwọn onísọpẹ́ nìkan ò máa ṣe a kà máa tún tí àwọn èèyàn bá ń ṣe tí ò bá dáa nìkan tó ṣe ṣùgbọ́n àwọn tí ń ṣe tí ọ̀dá yẹn ànílá láì mọ́ ṣe ni wọ́n ànílé yẹn bú ni wọ́n àní sọ pé wọ́n da wọ́n da náà lámà wí ẹjọ́ lọ́dá wáyé sọ wọ́n ní irú kọ́ ìdà yẹn wọ́n láwọn ọ̀mà àwọn tí wọ́n ní o wọ́n láwọn ọ̀mà àwọn tí wọ́n ní irú kọ́ ìdà yẹn kì í báyìí wọ́n ní ṣùgbọ́n irú kọ́ ìdà yẹn kì í ṣe bí wọ́n ṣe jùlẹ̀ yẹn wọ́n èlò báyẹn kì í báyìí so wọ́n so a ní dídè kò yí báyìí sùn so ó ní dídè kí làwọn òní tó wà mí wọn fẹ́ ṣàlàyé ẹ̀. Nàmọ́ ni àbẹ́lẹ̀ tó lálàáfíà òní pé nù sọ́ọ̀ṣì a máa kọ́ aburú táwọn yẹn bá ń ṣe ṣe lẹ́yìn náà a tó máa sọ ipá àwọn èèyàn kan aláburú ni wọ́n a máa tètè ṣe a máa tún nǹkan ṣe pé eléyìí ò dáa eléyìí ò dáa eléyìí ò bámu eléyìí ò bámu bẹ́ẹ̀ láti wá máa sọ pé àwọn tí bá ń ṣe òun aláburú ni wọ́n a máa ṣe jẹ́rẹ̀ ẹ́ so wọ́n ní bí eléyìí tó lálàáfíà nìyẹn ṣùgbọ́n tó ṣe wà lánàá jẹ́rẹ̀ àwọn kan máa tó nǹkan ṣe lásán ni àwọn òní sọ pé nìkan ò dáa àní sọ pé nìkan ò mọ̀ ṣe ọ̀rọ̀ tí ò bá mu ọ̀rọ̀ tí ò bá mu kò sí ń lànà Nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kò sí ń lànà sálàfù fún mà kò yí báyìí kò sí ń lànà wọn ẹ̀yìn ti jẹ́ màá wọn tí ń wí bẹ́ẹ̀ láwùjọ wa abẹ́ mọ̀ wọn ni báàmù bísímìlà. Thank you so wọ́n ní gbogbo eléyìí òun ló wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam gbogbo wípé akùn akùn kan sí bẹ́ẹ̀ láàkùn kọ̀ndẹ́mù àwọn tí bá ń ta burú gbogbo ẹ̀ ló wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ́ àtún táwọn èèyàn bá ń ṣe tí ò bá dáa àtún sí àwọn tó bá tún wá jẹ́ aláburú èèyàn àtàwọn tí bá ń pèsè sí akọ̀ndẹ́mù wọn àwọn eléyìí aláburú ni wọn àwọn eléyìí fìràáwù lọ́lọ́wọ́ bá alékẹ́lá jà rọ́ha rẹ̀ àbí jà rọ́ha rẹ̀ ọlọ́wọ́ bá ta lọ́gbẹ́ àbí ọ̀sà lọ́gbẹ́ ọlọ́run fa àbùkù ká àbí ọ̀fà àbùkù ká kọ̀ọ̀rúùnù ńkọ́ ẹ́ jàlúùtù ńkọ́ ọ̀sọ̀lúùtù ńkọ́ náà gbogbo àwọn azaru ńkọ́ tó jẹ́ bàbá anabi wa ibrahim alayhi salatu salam namurud tó jẹ́ ọba lásìkò anabi ibrahim alayhi salatu salam ńkọ́ ṣe gbogbo àwọn ilé ìrọlọ́wọ́ bá àlékẹ́ láti jẹ́ fún wọn ní ọ̀lùkọ̀ àrùn kẹrì abu lahab ńkọ́ naam ní tabbat yada abi lahabi wa tabbi tabbat yada abi lahabi wa tabbi kí náà ń yóò ṣé jẹ́sùn náà àbí tàdí ṣe ìtọ́pẹ́ ni búlé yẹn nu àbí ìtọ́pẹ́ ni rin ni ọlọ́run bá lékelá pé àbúlà àbí lẹ́ni rin náà kọ́ra nìbí tó yí báyìí lò ìlànà tó yẹ kọ́ lọ́run bá lékelá ń lò nínú alukọ̀rán tó pọ̀ ẹ ìwé bá lọ́run bá lékelá ti jàrọ́ àwọn yahuda fi nasọ́rọ́ nínú alukọ̀rán ẹ àwọn asọ ibú àwọn tí máa ń bọ òṣùpá tòrùn àwọn ara wọ ẹ bọ́lọ̀ bá lékelá sọ̀rọ̀ wọn náà àwọn ìjọ Nuh ẹ̀rù bọ́lá wà ríkà ní ìjàmbá àwọn náà Qur'an àwọn ìjọ Salih ẹ́ àwọn Samud ẹ́ ẹ̀rù bọ́lá wà ríkà ní ìjàmbá àwọn náà Qur'an so bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam lélẹ̀ tí ò ní òǹkà anabi sallallahu alaihi wasallam jàmbá àwọn yẹn ẹ́ ẹ yọ̀ǹda fún ẹ gbà láì kó wọlé mọ̀lẹ́bí ìbú lélẹ́yìn ẹ̀yìn inú àbí èébú àbí ìṣèjẹ́ tààdìlù náà àbí jẹ́rẹ̀ eléyìí wọ́n ti pèèyàn lẹ́ni ìpèèyàn lẹ́ni bú ni àbí ẹ̀kọ́ ni fún àwọn èèyàn kẹ́lẹ̀ bá mọ́ ẹ̀dá pé èèyàn fẹ́ wọlé ànẹ́bí wá ròyìn ẹ̀pẹ́ ni bú ni nígbà tó bá wọlé kílẹ̀ rẹ̀ fáwọn èèyàn ṣe náà ẹ̀rí pọ̀ gidi gan ilé tó ń pé inṣàlọ yóò padà máa yóò padà máa hàn ní iwájú inṣàlọ àfẹ́gbọ́ alásìkò bisimilá. Nàmọ́ ní ìbéèrè ẹlẹ́ẹ̀keje, wọ́n ní ibùdó sí àti àgbọ́yé àbí ìlànà tó yẹ kí sálábíọ́rìn ẹni tó rìn ojú ọ̀nà alùsùn òṣèjọba àárín nípa ìmọ̀ di ìgbò democracy wọ́n ní ọlọ́run ló nímọ̀ jù ká bí ẹlòmíì yàtọ̀ fáwọn lórí ọ̀rọ̀ yìí wọ́n ti kọjá lórí ẹ̀ wọ́n ní kíni ẹbí ẹlòmíì lè rìn nípa rẹ̀ ṣé so àwọn afẹ́lọ́sí ìbéèrè ẹlẹ́kẹjọ sẹ́mọ̀ wípé àwọn mọ̀ṣáyì ṣídà ti yanjú ẹ̀ dáadáa ṣe bá ní so sheikh Fauzan ti yanjú ẹ̀ sheikh Al-Albani ti yanjú ẹ̀ sheikh ofenin ti yanjú ẹ̀ sheikh gombaz ti yanjú ẹ̀ wọ́n mọ̀ṣáyì sheikh Yahya al-Najmi sheikh Ubayd al-Jazari wọ́n fa sunna wọn ọ̀rọ̀ yìí sheikh Muqbil bin Hadi al-Wadi'i rahimahullahu ta'ala wa ghayr wahid so àwọn ni wọ́n ti yanjú ọ̀rọ̀ yìí so wípé eléyìí báyìí kò sínú lànà ahli sunnati wal jama'a kama bá wọn dá sí ọ̀rọ̀ ìgbò democracy abẹ́ẹ̀kọ́ ni so káfílẹ̀ fún àwọn tí wọ́n ní ìlànà burúkú yẹn so eléyìí sí lànà àwọn mùsùlùmí wallahu a'lam wọ́n fẹ́ bọ́ síbi ẹlẹ́kẹjọ. الله أعلم ينظر إلى كلمة التنمية ماذا يقصد بها صاحبها فإن كان قصدا بها àwọn من الأمور الطيبة يحذر منها فنحن إلا فلا وليكون فهم ورسل العلم على حال معين Naam, wọ́n ní ọ̀rọ̀ nípa àtàyí ẹ̀ ká bèèrè wípé ṣé gbólóhùn àdádálẹ̀ ni. So wọ́n ní gbólóhùn yìí, a wípé Ọlọ́run ló nímọ̀ jùlọ. Pé gbólóhùn yìí rèé, a wòye sí kí lẹni tó ń sọ gbólóhùn yìí gbà lérò pẹ̀lú ẹ̀ tó bá yẹ pé aburú òun náà ló gbà lérò pẹ̀lú ẹ̀ kò yẹ báyìí nìsín àjẹ́ pé aburú ni ó máa jẹ́ tó bá yẹ pé gbólóhùn yìí kejì pé ó gba aburú lérò pẹ̀lú ẹ̀ ni kò yẹ báyìí nìsín ó kàn fẹ́ fi ṣàlàyé ó àwọn aláburú kan àbí ìran àwọn èèyàn kan àtàwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ní ìbámu sí manhaju alùsùn ẹ̀sán ìjàmáà kò sí kan tó burú bí eléyìí báyìí nítorí pé àwọn olùmọ́jẹ́ kó yẹ wáyé pé láàmùsáàhà fi ìsìlá kò sí ìfúnwọ́mọ́ pẹpẹpin lórí ọ̀rọ̀ terminology lórí ọ̀rọ̀ kí lá pè kíní yìí kí lá pè kíní yìí kí là ń pè kíní yìí kò sí mọ́ nǹkan yìí kò yẹ báyìí nìyí so kò sí ìfúnpẹpin mọ́ tó bá ti lè pè nǹkan kan ní ìjàkátà àdẹ̀gbọ́ yé pé ní tó rèé táàdẹ̀ mọ́ in tó ń pèpè sí lórí ẹ̀ kò yí báyìí ká mọ̀ pé ó fẹ́ fi ṣàlàyé àwọn oníbídà kan ni àti iṣẹ́ tí wọ́n ń ṣe kò yí báyìí kéde o fẹ́ fi tako súnà kéde o fẹ́ fi pèpè kúrò nínú manhaj wa lè súnà tọ̀jàmá kéde o fẹ́ fi bídà kan rinlẹ̀ báyìí ó fẹ́ fi ṣàlàyé àwọn oníbídà kan àti iṣẹ́ táwọn oníbídà yẹn ṣe wá wo orúkọ fún iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn kò yí báyìí so kò sí kan tó burú bẹ́ẹ̀ nǹkan tá a fẹ́ wù ní pé so kílé yàn gbogbo àwọn nǹkan báyìí tí àwọn àfá òkè ń fún wọ́n mọ́ tó yẹ pé àwọn àfá adẹ́ lò dáadáa làwọn èèyàn kan sọ pé eléyìí ògàn bídíà ni eléyìí ògàn bídíà ètò wá jẹ́ bídíà ó pè ní súnà wọ́n ní kọ̀yẹ ká kọ̀yẹ kí afọ́ tó lágbára mú yẹn eléyìí tí ọ̀wá yẹ ká fọ́ tó lágbára mú gẹ́gẹ́gẹ́ tó jẹ́ tó jẹ́ ọ̀rọ̀ terminology lásán láwọn àfọwọ́ láwọn àwọn pè ní dídíà nítorí kíni nítorí wípé iṣẹ́ yẹn ń bẹ lára ẹni tí ń sọ̀rọ̀ yẹn iṣẹ́ tẹ̀mí yẹn ó ń bẹ lára yẹn ó so ó wá fẹ́ gbìyànjú àti fi ojú àwọn èèyàn kú níbi kìíní yẹn níbi àkíkọ̀ yẹn níbi pàápàá kìíní yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ká lè bá sọ pé kò sínú ẹ̀sìn kò yé báyìí so eléyìí àbúrúkọ àwọn atágbà ni kọlọ̀bà àlekẹ́lá kó dáwọn kí ó láyé kọ̀ọ̀kan wa kúrò ń bẹ̀ kọlọ̀bà àlekẹ́lá kó fi ìlànà alùsùnlẹ̀ tó sàmà kọlọ̀bà kó fi ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ní ọ̀rọ̀ naam ẹ jẹ́ kí a tẹ̀síwájú lórí àwọn ìbéèrè yẹn inṣàlọ́ àti fẹ́ parí. Thank you. ويكون باللسان ويكون بذكر المعالم كل ذلك القول نعم ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án ni pé ǹjẹ́ ìjádélé àwọn olórí lórí pé ó mọ lórí pé kájọ nǹkan ẹ̀jà sí wọn nìkan wọ́n ní kò rí bẹ́ẹ̀ ṣéǹkì ní kò rí bẹ́ẹ̀ ìjádélé àwọn olórí lórí kò parí síbi pé àgbàtà bá yọ nǹkan ẹ̀jà wọ́n ní kò rí bẹ́ẹ̀ o ìgbà tá a bá yọ ọ̀kan ìjà ká tó sọ pé èèyàn jáde lé olórí lórí èèyàn máa ń jáde lé olórí lórí nígbà míì pẹ̀lú àdìsọ́kàn a máa jẹ́ pẹ̀lú àdìsọ́kàn a máa jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ sísọ a sì máa jẹ́ pẹ̀lú yọ ọ̀kan ìjà náà torí ẹ̀ka wá sọ wípé nígbà tí èèyàn bá yọ nǹkan ìjà nìkan láti sọ pé àwọn yẹn wọ́n jáde lé olórí lórí eléyìí báyìí ọ̀rọ̀ tí ó kọ̀rẹ́tì ni ó fẹ́ jẹ́ kí ni ó fẹ́ màmá tí ojú àwọn èèyàn kúrò níbi àwọn nǹkan tó ọjọ́ sí pé àgbọ̀yà àdìsúnà tọ̀jà máa wà lórí ẹ̀ nípa ìjáde lé olórí lórí ọwá fẹ́ gbé sí ọ̀nà kan péré so that tá bá wá rí èèyàn tí bá ládì sọ́kàn wí pé a lè jáde ilé àwọn olórí lórí àgbà ẹ̀ pé ṣé kò sá yọ nǹkan jà kò ní báyìí ṣé kò sá ti yọ kà kútùbù sọ pé yàrá sẹ́yìn kéde yìí pé irú ẹni bẹ́ẹ̀ máa mú dàjà ó máa mú de kó bá ro jà ẹnu kọ́ gbà wípé ó ládìsọ́kàn wípé èèyàn lè jáde lé àwọn olórí lórí kí gbàjọba lọ́wọ́ wọn tó níyẹn làwọn àfọwọ́dẹ̀ fi sọ fún wa wípé aláburú ni ẹ jìnà sí bọ̀ wá bẹ́ẹ̀ lódìdí ọ̀rọ̀ yí àwọn èèyàn mo fi nǹkan yóò kan péré báyìí ó lè fa ń tàbí lágbájá yìí kì í sáà lùsùn nàmà oníbídà ma ẹ̀jẹ̀ mu màá dẹ̀ mú àwọn ẹ̀rí wá lórí ẹ̀ kò yé báyìí sùn so wallahi ṣẹ́rí eléyìí táwọn èèyàn kan bá wa yìí ọlọ́run ni kó wa o ọlọ́run ni kó ṣàánú wa manhaj ahli sunnah wal àwọn èèyàn rárá kò yí àwọn èèyàn ó sì ní wọn lára gan nítorí pé mọ́nà àjẹ́ àdìsí ọ̀tẹ̀ jẹ́ máa kọ gbàgbàkúgbà tó fẹ́ dún lórí gbà bí mọ́nà àjù ṣe ló lò torí kíní yìí bó ṣe rí rè báwọn afáàsùn náà ṣe ń gbọ́ yé wọ́n wà rí lọ wà rí lọ sí nítorí pé kò ṣe kò gbogbo àwọn èèyàn kéèyàn nínú kò wọn ṣùgbọ́n tí gbà òun làwọn èèyàn láìkì dẹ́n pé gbogbo yẹn sábà yẹn sí pé gbogbo yẹn náà ni ẹ sáà máa bọ̀ ẹ sáà máa wọlé gbogbo yẹn sáà máa tẹ̀kọ́ àwọn èèyàn láìkì ẹ̀ gan torí kówèrè kówèrè ni. irú wọn yẹn náà ń pè irú ẹni tó bá rí bẹ́ẹ̀ náà ń pè ní hafibul layl atẹ́gi òru tẹ̀ ń pé jòvi tẹ́ àkẹ́kẹ́ papọ̀ mọ́gi yọ tẹ ejò papọ̀ mọ́gi òun sà ń kẹ́ gbogbo gi lọ ni àti tó lè kó bá òun gan fún rẹ̀ yọ tẹ papọ̀ mọ́gi hafibul layl nìyẹn so kọ́lọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ fúnra ògùn sànù wa so ẹni tó bá ti wá fẹ́ máa dúndùn pé ah eléyìí ò rí bẹ́ẹ̀ bó jẹ kódà nídìí nǹkan ayé tí a máa pé ẹni tó bá ti ń strict lórí òfin tí ẹ̀kọ́ àwọn èèyàn máa ń hate ẹ̀ wàhálà rẹ̀ pọ̀ járe gbogbo nǹkan ni efojú fò ẹ̀ díẹ̀ ìsáré lọ lọ́dọ̀ rẹ̀ òun ló fà á ló fi jẹ́ sí pé àwọn èèyàn tí wọ́n jẹ́ aláburú láwùjọ wa yìí wọ́n láìkí president Buhari kọ́lọ̀ bá kọ́ dáadáa bàbá náà olórí wa ni bàbá náà àríẹ̀kọ́ ni alùsùnà tó jàmáà sì máa ń ṣàdúrà fún olórí ni àwọn òkè ń ṣe pèlè wọn alùsùnà tó jàmáà sì máa ń ṣàtúnṣe olórí ní kọ̀kọ̀ ni àwọn òkè ń bọ́ ń ta ní gbàgbà lórí rédíò àbí níbi tá a wà yìí ká wá sọ pé ẹ kìíní kàkà máa bẹ̀rẹ̀ sí bú olórí kò yé báyìí dùn bàbá yìí sẹ́mi pé nǹkan táwọn èèyàn fi hétí ẹ̀ ni wípé nítorí pé ó ń fight corruption àbí sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ti tẹ̀rì sínú corruption kódà tá a máa ń sọ wípé definition corruption ó yẹ kó wọnú dictionary ó yẹ kẹ́kẹ́ sọ fún ọmọ nàìjíríà so the shortest definition for corruption náà ni ọmọ nàìjíríà ni <laughs> bàbá ní ká underline ẹ̀ <laughs> because ọmọ nàìjíríà ń sùn ní corruption wọ́n ń jí nínú corruption wọ́n ń jẹ́ nínú corruption wọ́n mú nínú corruption nítorí ẹ̀yìn gbà tó ń di corruption ìjẹ́ mú nira fọmọ nàìjíríà àwa rí ẹni tó ń dínà corruption yẹn bí ẹni tí kò já oúnjẹ jẹ mọ́ nítorí pé gbogbo ọ̀nà corruption táà ń jẹun ó di pa ká kó oúnjẹ wọlé lókè òkun lọ́nà ìtọ́ ká gbé mọ́tò tí ó yẹ ká gbé wọlé ká gbé wọlé táwọn èèyàn fi ń tẹ̀mí bẹ́ẹ̀ kò fẹ́ sí ibi kàtí corruption bẹ́ẹ̀ lọ sí tù kódà ẹ̀fún sáré corruption tó wọ ní èdú honestly speaking àbíkọ́ lọ́ba fún sànú wa tòtẹ́ bá ti wá rí ẹ̀kan tó bá ti wá dúndú pé àníkíní ìyọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ ṣe bó ti yẹ kó rí rí àwọn yóò hìtà bọ̀ ní hìtẹ̀ nítorí wọn ni a ah, ó ní policy ó wà strict ó wà too harsh ẹ́ so pé ó ti le koko jù kò tiẹ̀ ń ṣe kíní kan kò tiẹ̀ wà tolerant báwo ló ṣe lè tolerate aburú èèyàn gbọ́dọ̀ tolerate aburú àbí ẹ̀kọ́ ni <coughs> so kéde definition tolerance ni kí èèyàn gbẹ̀gbàkúgbà ẹjọ́ ọ̀nà so kọ́nà ọba kó sànù wa so bí ṣe máa ń rí nìyẹn ó dàdé bá dé ọ́fíìsì kan sìn téèyàn kan wá sọ fún pé sórí lọ́fíìsì tèmi kò sí pé ẹ̀ẹ́rẹ́ ni mo mẹ̀yàn kan rí o tó o bá ti lè pass o lè gain admission tó sì dúró lórí ẹ̀ ẹ rí i pé gbogbo yìí ó he ti irú bàbá yẹn àbí vc yunifásitì kan tó dúró lórí wípé gbogbo ọmọ tí ò bá ti lè pàṣẹ o kò lè gain admission síbí báyìí gbogbo ọ̀nà tí gbogbo àwọn lecturers wá fi ń jẹ̀jẹ̀ kú jẹ ní káfagídí ta handout fáwọn ọmọ iléèwé tí wọ́n ti gbọ́dọ̀ mọ́ra àìmọye handout tó yẹ pé àwọn lecturers fagídí ta tó sì ní gun mọ́tò lórí àwọn ọmọ tó yẹ pé àwọn òbí wọn ò ní wọn ní wọn ṣùgbọ́n ó wà tú láti ní kí lọ́kàn mi pé àwọn òbí rẹ̀ ò ní wọ́n fagídí ta handout fáwọn ọmọ iléèwé kò yí báyìí níbi so kódà handout ó tó ní máàkì tó kárì àbí ẹ̀kọ́ ni <laughs> ní out tó bá ti lè ra handout báyìí o ti ní iye máàkì tó hà wọ́ọ̀dẹ̀ kí vc kan wá dé kó gbogbo orú nǹkan yẹn wọ́n fẹ́ mọ́ àwọn lẹ́kṣọ́rà yẹn wọ́n hẹ́tẹ̀ àbí wọ́n ní hẹ́tẹ̀ wọ́n padà wá ni ọlọ́mọdé wọ́n padà wá pà wá náà báyìí ọ̀tá pọ̀ níbi àgbàgbà náà sí ni àbẹ́ẹ̀kọ́ ni so a sì nígbà a nígbà rárá ọlọ́run àdáwò tí ó bá wa tó fi wá di pé gbàkúgbà láwàá gbà ilé ayé tá a mọ̀ wá wá tó fi wá di pé gbogbo gbàkúgbà láwàá wá gbà torí pà ń wáyé ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sí wa o. so musa ní bá a ṣe gbà sí jàbàtà àgbàkúgbà lọ́wọ́ ẹ̀ náà àgbàkúgbà lọ́wọ́ ẹ̀ bó o láti àgbàkúgbà lọ́wọ́ ẹ̀ lómi à lè gbà àlìgbà ìrọ̀ yìí tó bá ṣe jẹ bá ṣe mú bá ṣe tẹ̀mí pẹ̀lú jàbàtà tó yọ́ tọ́lọ̀ ní kọ́hàn sí yàn pé ọ̀nà àánú ni ọkùnrin yìí ń pa àwọn èèyàn lọ téèyàn yíjú padà tá a yíjú padà sí báyìí òun gan mọ̀ pé ó mọ̀ pé nǹkan tẹ̀lẹ̀ tóun òun gan mọ̀ pé nǹkan tẹ̀lẹ̀ tóun ṣùgbọ́n bóòdù ló ṣe rí nìyẹn èmi ò ní ti torí pé bóyá mo jẹ mo mu mo lò pẹ̀lú ẹnìkan kí n wá ti torí ẹ̀ kí n fàtí àmà mi ta káyì tó bá yẹ pé yàn kan bẹ láyé tó yẹ kí n compromise fún láyé wà lọ́ọ̀ ìjàmbá tani mo fọlọ́ ọba búra bẹ̀tìbà tó dodo dé èmi òwò ojú ẹ̀ mọ́ kí ló tèmi pẹ̀lú ẹ̀ pẹ̀lú pé òdodo ni tó dodo bá ti dé tó tọ́ mo lè nífẹ̀ẹ́ rẹ̀ nítòótọ́ ṣùgbọ́n òdodo mo nífẹ̀ẹ́ òdodo jù ẹ lọ. àdàpàdé ńlẹ̀ ayé by chance ni àtàpàdé by chance ni a lè tó mọ́ pàdé mátàsí tó wà ní ayé tààtún ní ayé àwọn àtàjọ sí kéèké dà lónìí báyìí ẹlòmí mẹ́sàn pàà ní padà fojú kara mọ́tàrí kìí àmọ́ náà bá fi dé àìmọye ìrìnàjò ayé tó lè gbé ẹni kọ̀ọ̀kan wa náà tó lè gbé wa lọ síbi tó yẹ pé a ní pàdé mọ́tàrí kìí àmọ́ fi dé ìwà á tiẹ̀ lórí ẹ̀sìn tèmi ọlọ́run tó yẹ kí mo kà pàdé rẹ báyìí ayé ló gbé mi pàdé rẹ ayé yẹn tó lè gbé mi kúrò ẹ ẹ nìkan tí sọ ọ yẹ kí ó yẹ kó nìyẹn pé fa ọ yẹ kó nìyẹn pé ẹ 25 years back ń sin ẹlòmíì bẹ́ẹ̀ tá a mara wa rí twenty years back ń sin ẹlòmíì bẹ́ẹ̀ tá a mara wa rí ẹjọ́ ìdájọ́ báyìí sùn so kí wàá lọ́wọ́ bẹ́ẹ̀ kan pé gbogbo ọ̀rọ̀ máa kọ̀ǹtídà tiẹ̀ lórí ẹ̀sìn tèmi ìwọ ṣe kọ̀ǹtídà tèmi nítorí máa ń wò nìyẹn pé ìwọ ṣe kọ̀ǹtídà tèmi náà kó compromise nítorí tó wá jẹ́ pé mi gbọ́dọ̀ máa compromise nítorí jẹ ìwọ gbọ́dọ̀ tí wọ́n náà bá mọ̀ pé ọ̀fẹ́ kí àárín èmi àti ẹ̀ bàjẹ́ ọ̀ gbọ́dọ̀ kọ̀ǹtídà tèmi náà ni bóòlù wọn ṣe máa ń dìnà kú lọ́lọ́ ọmọ yìí pé ọmọ yìí pé èèyàn náà máa ń ronú ni yìí tí wọ́n ọ̀fẹ́ ọ̀fẹ́ compromise ti ju nítorí kí ààrẹ mi sẹ́wọ́n bàbà jẹ́ ọ̀ compromise ti ẹ fẹ́ mi ọ̀ bẹ́ẹ̀ kẹ́mi compromise ti ẹ fẹ́ mi fún tèmi fún wọ́. tó bá jẹ́ àbájẹ́ sí pé orí òdodo lọ wà ń sìn ẹ̀hẹ́ mo lè compromise náà àbí ẹ̀kọ́ ni wọ́n yẹ pé torí òdodo ni wọ́n yẹ bá ti ṣe bẹ́ẹ̀ ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ wallahi so tàbátá gbìyànjú lórí pé bó lèyàn ò ṣe ní kúrò nínú àkídà yẹn mo fọ́lọ́wà búra èmi òwójú ẹni ẹlọ bèèrè nínú tàn mo fi ọlọ́wà búra ẹnìkan ò jáde síwájú àwa o èmi ò padà máa ń tó padà tẹ̀lé lẹ́yìn àmọ́ síwájú àwa tèmi mọ̀ tí mo fi kú ń bẹ ẹnìkan ò jáde kúrò àkíjà jàbàtà rí kí jàbàtà sun ẹkún wallahi nígbà tí mo jáde jàbàtà sun ẹkún mo fi ọlọ́ọ̀bá bọ́ra ó sun ẹkún tí pépà bọ́lẹ̀ ní ọwọ́ rẹ̀ ní kútùbà ayíǹdì báyìí ti ti ń sun ẹkún kò ń ṣe kékeré tó ti bẹ́ẹ̀ mo gbójú kalẹ̀ ní èmi à nígbà tí ìlédè káàánú ẹ ṣe mí kí n ṣe rí burúkú kí n máa pé mùsùlùmí kéfèé rí ọlọ́run mẹ́jẹ tó bá mọ̀ yìí pé ọba mọ̀ yìí pé mo ní pòsítẹ̀ kan lọ́dọ̀ rẹ̀ ìwọ náà yẹ kó yẹ kó ó yẹ kó kọ̀ǹsílà tèmi náà náà

nínú kọ́dàrọ̀ ọlọ́wọ́ bá ìrìn àjò tó lè tú aká ẹ̀jọ́ ọ̀dá sáàmà ìlú ìrìn àjò lè tú aká náà so nítorí ẹ̀rẹ́ ìlè jẹ́ kéèyàn kan rọgbó sí mi lápò <laughs> ìlè jẹ́ kéèyàn kan rọgbó sí mi lápò so ọlọ́mọdé kí ọlọ́mọdé ń gọ̀ débẹ̀ ọlọ́mọdé ń gọ̀ kí ni ń wá tó bá ní kí ni ń wá tó bá yẹn ni so ju pé òdodo ìtẹ́mi mọ́ nìyẹn èmi ò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo fọ́lọ́ máa búra àwọn èèyàn tó dẹ̀ mọ̀ tó dẹ̀ tàdéjọ ńlá jọ ti pọ̀ mọ̀ pé mi ò mọ́nú báyẹn mi mọ́nú méjì yìí báyẹn lò bó bá yẹ rí lọ́dọ̀ mi ni màá ṣe jẹ́ kó mọ̀ pé bó yẹ rí nìyẹn ẹ̀jọ́ dọ̀dá máa yé mi bó bá ṣe rí lọ́dọ̀ mi màá jẹ́ kó mọ̀ pé bó yẹ rí nìyẹn so àmọ́ pé máa ṣe máa finú méjì báyẹn lò yẹn nínú nínú I don't do it so èmi sì mọ̀ wípé irú yẹn làwọn èèyàn kì í fẹ́ ẹjọ́ ọ̀dọ̀ sáà máyísì so tó bá ti ń dirú nǹkan bẹ́yẹn àwọn èèyàn kì í fẹ́ so àwọn èèyàn bẹ̀rẹ̀ kéèyàn máa káyàn máa kájọ máa tẹ́ra wa ẹ́ so wọ́n ní mi ké lọ́rin nìyẹn àwọn ayé pé ìwọ̀n náà ń pè lọ́rọ́ lọ́mọdé ké láyé mi o ké wúlè mi fẹ́ ké o ìwọ̀n bá yẹ pé irú yẹn náà ń pè ní ké máa lónú méjì ní ẹ̀ ń pè ní ìké lọ ìké tòótọ́ òun sì ní ké ìní ké ń wá ké ọlọ́mọdé ń ké láyé mi ọlọ́mọdé ń ké láyé mi. Ah, ẹ̀yìn ní ké náà ni <laughs> àwọn àké ìrà ìsìn ìyẹn máa ń rìn sàn ni ìyẹn máa ń wà straight forward ìbáyé sì so àwọn sálábì ò kì í ṣe àwọn wọn kì í ṣe báyẹn so ní nkéwu ní nkéwu èèyàn tí mo ṣe wá sí kékeré rẹ̀ fún mi kó sí ìlú gbọ́ èsì lè ké ọlọ́mọ dìde nké ìtì nké láàárọ̀ ọjọ́ mi níwáyé sì ní ìsìn ní màá kè níwáyé sì kò jẹ́ lè yé kò lè yé kò lè wọ́n rí tásìkò tí bùkátà pọ̀ yìí wà máa kéjọ a الشيطان ويولد كبير الموضوع وتبع الاختصاص أن هذا فيه دلالة أخذ الحق من أي شخص كان نعم ẹlẹ́kẹ̀wá ni ìfi ọ̀rọ̀ ṣẹ̀fọ́ọ̀nù sí ẹ̀rí ìtàn tó tẹ̀lé láàrin láàrin ṣẹ̀fọ́ọ̀nù àti Abu Hurairah rọ́bì ọ̀làǹfù ìfi tẹ̀rí lórí mọ̀wá so ṣéèkì ní ni ń bẹ́ ń bí ọ̀rọ̀ yẹn nǹkan tó rinlẹ̀ níbi ọ̀rọ̀ yẹn nǹkan tá a ti gbọ́yé nínú ọ̀rọ̀ yẹn ni pé ká máa gba òdodo lọ́dọ̀ ẹnikẹ́ni tí òdodo yẹn ọba àti wáyé kódà kó jẹ́ pé ọ̀dọ̀ kèfèrí lòdodo ti wáyé agbọ́dọ̀ bá a ní torí pé ó jẹ́ kèfèrí ká gba òdodo lọ́wọ́ a ní torí pé a kórìíra èèyàn kan ká má gba òdodo lọ́wọ́ a ní torí pé èèyàn kan èyí tara wa kọ́ wá sòdodo ká lódodo yẹn sòdodo mọ́ nǹkan tí àdìsù yẹn tó ń pèpè sí nìyẹn àdìsù yẹn ń pèpè sí ihtiramul haqq ìpọ́n òdodo lé ìbàbàrà òdodo àti ìgbà òdodo lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó bá wù kó ti wá torí pé òdodo rèé dúkìá wa tó sọnù ni gbogbo wà sígbà tá a bá ti rí á ṣe kíni àgbà kódà kọjá pé ọwọ́ olè kọjá pé ọwọ́ ọ̀mùtí láti rí dúkìá wa tó sọnù yìí bá nǹkan mi so bá ń gbé ní òdodo tí ìwà káàkiri sọ́sọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wà bá ń gbé ṣé ẹ̀yìn sì òdodo dúkìá wa tó sọ nù gbogbo kiri tá a bá ti rí ni so gbogbo ẹnikẹ́ni tá a bá rí lọ́wọ́ ẹ̀ á gbà lọ́wọ́ ẹ̀ ni so nǹkan tí Abu Hurairah nǹkan tí hadithu ìṣẹ̀lẹ̀ ìtàn tó tẹ̀lẹ̀ láàrin Abu Hurairah ti ṣètọ́ nǹkan tó ń sọ nìyẹn níta nàbì sallallahu alaihi wasallam ti ń dálẹ́jọ́ nìyẹn so sheikh wa fẹ́ ẹgbọ́ àwọn àlàyé tó kù ní orí ẹ̀ nam nam wọ́n ní a máa mú òdodo òdodo nǹkan tá a máa mú ni ní gbogbo ọ̀dọ̀ ẹnikẹ́ni tó bá ti wá ọjọ́ ọmọ kékeré ni ó jẹ́ àgbàlagbà ni ó jẹ́ pòkì ni ó jẹ́ nire ni gbogbo bí kíbi tó òdodo bá ti wá kò bá jẹ́ pé ẹ ọmọ kékeré ni ẹ kí lọ́jọ́ orí ẹ sójú orí ni òdodo alẹ́ òdodo ẹ wá ń sọ pé ọmọ ọdún mélòó ni ṣé ọmọ ọdún ni wàá fi ń sọ òdodo yẹn wàá jù wọn lọ tèyí báyìí nìyí tó àwọn ọ̀rọ̀ àti àwọn ọ̀rọ̀ tó ti kú tó ti ọrùn tí ò tiẹ̀ ní àǹfààní kankan bí àzàbá oníwúrìdì tọ́lọ̀ bá adịga kan bá ṣe àlékún dáadáa wọn ni àwọn bá tó ti yín lọ́rùn àwọn bá tó ti yín ní ọrùn àwọn ọ̀rọ̀ tó yẹ kó ti yín lọ́rùn àwọn ọ̀rọ̀ tó ti ṣe léṣe àwọn ọ̀rọ̀ tó ti kán lápá kán lọ́rùn kán lẹ́tẹ̀ èyí báyìí so ọba ọmọ kékeré lòdì ó ti jáde dàgẹ́ yìí bàbá kan lánàá nìyẹn wàláì mo sì yẹn mo láǹfààní àti wà lọ́dọ̀ bàbá kan lánàá bàbá àgbàlagbà ni bàbá yìí wá rí àwa ń tèjúrò lórí kinní kan pé yáyá ẹ̀yìn kinní bá yẹ ká ṣe ní bó ṣe ká ṣe rè bàbá yẹn ìjíròrò bàbá yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà gbàlagbà ni sẹ pé a máa fi ìṣẹ̀rọ́mù a máa pọ́n àwọn ìmọ̀ràn wọn lé a máa ń tẹ̀lé ìmọ̀ràn wọn lákọ̀ọ́kọ́ àtẹ̀lélẹ̀kejì àtẹ̀lélẹ̀kẹta ìgbà tó wá délẹ̀ kẹrin ẹnìkan láàrin àwọn atayọ̀jókòó tọ́jú ọmọ kékeré bí ọmọ ọmọ ló jẹ́ tí wí yẹn ọba ni ah bàbá ẹja àrùn báyìí lẹ́ẹ̀kan yìí yẹn ni pé ọwọ́ amúmọ̀ràn wá pé ah, ẹ̀sìn já ẹ̀sìn já ẹni tí ẹ̀ rán ni sí yìí tẹ̀sí ẹran ní ti ẹran ní ti táàsì ń retí ẹ̀ tí ọ̀ wáyé ẹ̀ ṣe jẹ́ káwa náà kúkú tẹ̀lé ẹni lọ torí pé wọ́n rán ni tẹ́ni yẹn pé kọ́ wá rí kọ́ wá yọjú sí wa ni. ẹni yìí sì ni ẹni táwọn lè rán ni sí ni tó sì lè tó sì gbọ́dọ̀ yọjú sí wa. tóra àgbàlagbà ni wọ́n olóyè tó ni wọ́n tó èsì olóyè kékeré nínú ìlú ẹ̀rí mi gbọ́ olóyè ńláńlá ni wọ́n nínú ìlú àgbàlagbà tó ní wọn ọba ránṣẹ́ sẹ́nìkan pé kọ́ wá yọjú sí wa òye báyìí sì so ẹni yẹn wọ́n rántí láwọ̀ wọ́n rántí lẹ́kẹta nígbà tó wá dé lẹ́kẹrin tó wá rán ni sí ẹni tó wá jọba kékeré wá ní ah, ẹ̀ ti já tẹ̀lé nìyí lọ bá ẹni yẹn wọ́n ah! ní àyìn ah, lọ da àtẹ̀yìn lọ́gbọ́n ti wá bàbá lọ́dọ̀ rẹ̀ ní àtẹ̀rí àtẹ̀yìn lọ́gbọ́n ti wá wàláì mo ti wá pé òótọ́ ni àtẹ̀yìn lọ́gbọ́n ti wá tòótọ́ ọmọ kékeré lọ padà wá ẹsẹ̀kẹsẹ̀ ni bàbá yẹn wàláì lọ appreciate ló dẹ̀ ṣe ìrọ́mù pé eléyìí lòdòdó tòótọ́ eléyìí lọ́gbọ́n bẹ́ẹ̀ ni ẹ ṣe ń tòótọ́ nígbà tá a sì fi sọ̀kalẹ̀ báyìí tá a fi rin kódà àti ìjáde kónú kọ́mpáàdì wọn láti pàdé ẹni tí wọ́n jẹ́ wọn ní sí kéèyàn gbà kó dòdò kódà kó jẹ́ pé àtọ̀dọ̀ ọmọ kékeré ńlá káyìí ti wá kí ọmọ yẹn wà wíwẹ́ lọ́wọ́ irú ṣe irú kí ni wọ́n máa ń jò lábí wọn náà eré tí mo sọ náà ni mo kẹ́ máa ṣe gbogbo èèyàn náà mọ̀ pé bàbá èèyàn sọ sí ìyànjẹ ìbàbá yẹn ó padà yẹ̀yẹ́ lójú rẹ̀ ṣùgbọ́n ewu nǹkan tí bàbá yẹn ti yẹn wà náà yóò ti padà sí ẹni tó níyì lójú rẹ̀ bí a tó ń tàgbàlagbà bàbá yìí ó ti pọ́n ọgbọ́n lé ọpọ́n ìmọ̀lé ọpọ́n òdodo lé bàbá yẹn ni àtẹ̀yìn lọ́gbọ́n ti wá àtẹ̀yìn àtẹ̀yìn sì ní tòótọ́ ẹ̀yìn tó jí rẹ̀ gidigan kò síbi tọ́gbọ́n ò ti lè wá kò síbi tó dodo ò ti lè wá èyí ò ní hadith yẹn sọ fún wa pé a máa mú òdodo ní gbogbo ibi tó dodo bá ti wá a ní ti torí pé ibi tó dodo ti wá ibi tó yẹpẹrẹ ni káwá ti torí ẹ̀ ká kékeré kájú òdodo nù pé ó dìgbà tó dodo bá tó wá níbi tó níyì àà eléyìí ò ní òjé kí àwọn Yahuda àti Nasara gbà fún Ànábì sallallahu alaihi wasallam ó tẹ̀lé jẹ́ sí wípé irú ànábì tán ròyìn tó lágbára tó báyìí kò wá ní jáde nù rántí wa irú àwọn kan tí ò mọ kan tí ò mọ kà ní tiwa tó ń ti gbogbo ìròyìn tó clear àti wọ́n tó tọ́ wallahi wọ́n sì pọ̀ sí kíni wọ́n sì gbà hasadan min indi anfusihim hasadan min indi anfusihim ọlọ́run kò sá lọ so gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe irú eléyìí ó mọ̀ pé yìí ṣe ti yahud àtàwọn nasọ́rọ̀ ní ń bẹ lára rẹ̀ yẹn ọlọ́run kò sọ wa kúrò ń ní ọwọ́ ìparí lọ. لا يبغى كما حصل مع ابي هريره رضي الله تعالى عنه الشيطان هو اتاه ولم ياتي ابو هريره الشيطان ويذهب اليه ويتخذه شيخا له ونحو ذلك فقال من هذا وذاك naam ẹ wọ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ àgbọ́yé tó lágbára gan wọ́n ní ẹni tó bá jẹ́ kò kí èèyàn ẹni tó bá jẹ́ onídíjà ní ìpìlẹ̀ a ò kí ń lọ bá ipa fẹ́ mú ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ àbá ń wá òdodo lọ sọ́dọ̀ rẹ̀ ẹjọ́ ọ̀dọ̀ sáà ìyàtọ̀ ń bẹ láàrin pé òdodo jáde lágbọ́dọ̀ lágbájá àgbà ọ̀tọ̀ ni pé à ń wá òdodo àyèwò lọ ẹ̀ka wa sí ní ìpìlẹ̀ rẹ̀ àti ńlọba pàṣẹ fòkì àwọn oníbìdà pàfẹ́ àfẹ́gbẹ̀ òdodo lọ́dọ̀ wọn ṣùgbọ́n tó bá padà wá eventually jáde lọ́dọ̀ wọn à ní tẹ́wọ́ wá jáde lọ́dọ̀ wọn káàní ètò ìdúró mọ́ ẹjọ́ ọ̀dọ̀ sáà wọ́n wá ní eléyìí ní nǹkan tó ṣẹlẹ̀ níbi ìtàn àbúhò yọrọ wọ́n ní tẹ́ bá wà àbúhò yọrọ kì í ṣe pọ́ lọ bá ṣe ìtọ́ni nípìnlẹ̀ wọ́n fẹ́ lọ kọ́ ọ fẹ́ lọ gba òdodo lọ́dọ̀ rẹ̀ bá ṣe ìtọ́ni lọ́wọ́ bá ó sì gbódòdó wá ṣé nígbà tí ṣetán ti wá bá tó ti wá gbódòdó wá nǹkó wá mọ́sí kíni kọ́ mọ́ wá gbà á nítorí pé ọjọ́ ṣetán ló gbódòdó wá so ọ̀tọ̀ ni pé òdodo wá mo gba òdodo ọ̀tọ̀ ni wípé mo ń lọ sọ́dọ̀ ẹni aburú láti kọ́ òdodo ní ìpìlẹ̀ so abúwòrè rọ̀ lọ bá ṣetán ṣetán lọ́wọ́ bá abúwòrè rọ̀ so ṣéèkì ní eléyìí báyìí ní nǹkan tó wà ní hadith yẹn wọ́n ní nítorí ẹ̀rọ fi jẹ́ sí pé ṣètọ́nù ò mú Abu Hurairah Abu Hurairah ò mú ṣètọ́nù ní ṣéèkù rẹ̀ tí ó máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kò mú lẹ́ni tí ó máa mú mà lọ́dọ̀ rẹ̀ kò mú lẹ́ni tí ó máa kéwú lọ́dọ̀ rẹ̀ èyí làwa ń sọ wípé oníbídí àyíṣẹ́ni tí èyí ó mú láàfà oníbídí àyíṣẹ́ni tẹ́yìn ó mú lẹ́ni tí ó máa kọ́yàn lẹ́kọ̀ọ́ oníbídí àyíṣẹ́ni tí yóò mú tí yóò jòkó ti wá sí rẹ̀ tẹ́ bá wá ń fi Abu Hurairah ṣe ẹ̀rí lórí yẹn wàláyé rí tí ọ̀bára wọn lọ ni torí pé ẹ mú wá nínú hadith yẹn pé ṣètọ́nù lọ ń kẹ́kọ̀ọ́ àbúrò rẹ̀ lọ ń kẹ́kọ̀ọ́ lọ́dún èṣù àbúrò rẹ̀ lọ mú ṣètọ́nù ní ṣéèkù rẹ̀ ẹjọ́ rẹ̀ sáà jẹ́jẹ́ làbúrò rẹ̀ lọ jòkó tí ṣètọ́nù ṣékẹ́ni tó wà bá ó sì mú tó mú wá wá àbúrò rẹ̀ lọ gbá nípìnlẹ̀ tí kìí bá ṣe pá

yọ́wà di wàhálà náà tí ó kú nàìjíríà so àwọn ọ̀rọ̀ pẹ́tẹpẹ́tẹ àwọn ọ̀rọ̀ yánmọ̀yánmọ́ àwọn àrípá ọ̀rọ̀ àwọn àsọgbọnú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ sí pé kò ní kí mà kankan ẹ níbo ni ọlọ́wọ́ bá àlékẹ́lẹ́ jogún mọ̀ fún yẹn tí ọlọ́wọ́ bá sọ wípé ó dìgbà tó bá tó dé àyè báyìí kó tó nímọ̀ náà ẹ má máa sọ̀rọ̀ tí ò sọ̀rọ̀ tí ò bá làákà yìí mú mọ́ ẹ máa àwọn ọ̀rọ̀ tó ẹ pé kò tiẹ̀ bá làákà yìí mú rárá ọ̀rọ̀ ọmọ là ń yìí ọ̀rọ̀ ọmọ là yìí gbogbo bí kíbi gbogbo bí kíbi tó bá ti rí ìmọ̀ tó ṣàǹfààní ẹni kó ti mú ṣé báyìí so èyí ò túmọ̀ sí nkankan èyí ò túmọ̀ sí nkankan ìfẹ́ yẹn dẹ̀ ń sọ ìmọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ la fẹ́ wò láti mọ̀ yí pé ṣé ìmọ̀ ń bẹ lára rẹ̀ àbí ò sí lára rẹ̀ kì í ṣe pálí kí n bẹ lọ́wọ́ yẹn ìgbà ní ìrìn yẹn lè gbé pálí lọ́wọ́ tí pálí yẹn ó sì ṣe kíni tó sì ju ti tó ju ẹni tó gbé pálí yẹn lọ́wọ́ lọ. àìmọye tó gbé fálílá ní pé hafiz lòun tó yẹ pé kò sí kódà kọfẹ́ sí júùsù mẹ́wàá lórí ẹ̀mọ́ ibi tó ti gbàgbé kùránì yìí so àìmọye oríṣiríṣi ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dáìgbà pé ní hafiz hafiz hafiz nítorí kó ti harí ni ẹgbẹ́ lòmíì ìjókòó kọ́ wá ti mọ̀rọ̀ já àbọ̀yá lọ́rán ti júùsù mẹ́wàá mọ́ ṣùgbọ́n last glory last glory nílò last glory ni wa. so gbogbo yẹn àyàbá ọ̀rọ̀ ni so yíba yín sùn so ní ìparí ẹ jẹ́ kí n tara plé mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ní ìparí kí n fi parí ẹ̀ bísímìlá. النبي صلى الله عليه وسلم داعية وعافيا وقاضيا على ذلك كل ذلك ولا يمنع أن يكون الإنسان داعية وأيضا يحكم ويحصل في القضايا كل يوم قوانين الثاني عشر مرض وقائع الشفافية المدخل فلا يجوز قراءة يتضرر المسلم بشكل عام وهذا العلم بشكل خاص لا يجوز قراءة ولكن هذا لا يعني أن لا يخطئ هذا الإنسان سواء كان شقاوي أو غيره إلا أن هذا القطع يتقرر وتحقق للمسلم وطالب العلم بشكل خاص يؤكد على الحذر من هذا الفرق حتى لا يقع فيه المبتدئون والعامة من الناس المسلمين فإن هذا الجانب لكن هذا لا يعني أن يؤدي إلى تراخي وبغض على المسلم أو على الشيخ أو على العالم الثالث ولا غير الدرس الشعبي نعم من المعاهد أو من منهج أهل السنة والجماعة من منهج أهل السنة والجماعة لكن روابطه المعلومة إلى أهل العلم والارتباط صلى الله تعالى عليه وصلى الله وسلم على عبده ورسوله الحمد لله لا يفعلان يعني sọ ẹlẹ́ẹ̀kọkànlá <clears throat> òun ni ọ̀rọ̀ nípa wípé ìjà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n gbé dìde ní olùsèdájọ́ lórí àwọn èèyàn bí torí wọ́n sọ wípé wọ́n gbé ànábì sallallahu alaihi wasallam dìde kọ́mọ wá ṣèdájọ́ lórí àwọn èèyàn wọ́n kàn gbé ànábì dìde kọ́mọ wá pèpè lásán ni abẹ́ẹ̀kọ́ ni tó ṣe é fi ní ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam olùpèpè ni ànábì olùsèdájọ́ lórí àwọn èèyàn ni ànábì olù olùfúnyà ní ròdùnú ni ànábì olùkìlọ̀ ni so gbogbo eléyìí báyìí lànábì sallallahu alaihi wasallam so ànábì dájọ́ lé àwọn èèyàn lórí ànábì sallallahu alaihi wasallam dájọ́ lé àwọn èèyàn lórí kò yí báyìí so kódà ànábì sallallahu alaihi wasallam pè yẹn kéferì àbá ànábì pè yẹn kéferì ẹ́ sẹ́fẹ́ náà la máa ń sọ pé a ní pè yẹn kán kéferì àyẹ̀fẹ́ sọ́lọ́ àtànábì sallallahu alaihi wasallam bá ti gẹ́lẹ̀ sẹ́yìnbá yìí so àìmọye àwọn ntí anabi sọlọ́lá sọlá ń pè àwọn èèyàn ìdájọ́ tá anabi sọlọ́lá sọlá tó gbélé àwọn èèyàn lórí kò yẹ báyìí so gbogbo ẹ̀ lànàbì ń ṣe bánàbì ṣe ń pèpè bẹ́ẹ̀ ló ń lo ìdájọ́ lé àwọn èèyàn lórí ló sì ń ṣe ìdájọ́ lé àwọn èèyàn lórí àwọn tó bá ti yapa sí nǹkan tọ́lọ́ba tàbí sọ́lá ọ̀sán gbé kalẹ̀ tó jìyà sí pé ìjìyà àti ìdájọ́ rẹ̀ ṣe ń bẹnu ṣẹ̀rí àpẹẹrẹ tó bá ti nǹkan báyìí irú ìdájọ́ báyìí láfún irú ìjìyà báyìí láti fún gbogbo ẹ̀ lànàbì lò àbẹ́ẹ̀kọ́ ni tókè ẹ̀ka wá sọ wípé ànábì olùpèpè lásán ni ọlọ́run bá kà gbé dìde kó wá pèpè ni ọlọ́run bá òní kọ́ wá sí ìdájọ́ lórí àwọn èèyàn nítorí ẹ̀ ń kọ́ ẹni tó ń pé tárùkù sọ́lá àmúlọ sí mọ́sálásí òun lọ rẹ́ kọ́rẹ́tì yẹn tó sọ wípé àkáàfìrí lọ kò ní báyìí ìsọkúsọ ọ̀rọ̀ gbáà ìsọkúsọ ògidì tí ò lábòmí la báyìí ẹni tó sọ pé àmúlọ mọ́sálásí òun ní dídá àyè tánáńsì tánáńsì bẹ́ẹ̀ jẹ́ mọ́ Muhammad Ghazali àwọn tó wá sọ pé káàkiri ní ẹ àfáà súnmọ́ lò torí òun mọ tí ń sọ tí ń sọ yìí kò yé bá nìyí so eléyìí sì ni e afaa lórí ẹbí ọba kí ọ̀hún tori oun mo ti n so ti n anábì sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam gan ló dájọ́ lórí tí ọba kí alaadu lebi alladhi baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafara naam so àìmẹ́yà rẹ̀ rí ló wá bẹ́ẹ̀ naam bayna al-muslim wal tarku as àìmọye rí sàlẹ́bí sọ̀lá sọ̀rọ̀ sọ pé ẹni tó bá gbẹ̀rù sí sílẹ̀ ó di kèfì rí o tó bá gbẹ̀rù sí sílẹ̀ ó jáde kó ní islam o bẹ́ẹ̀ làwọn sàhábà tí àbá àbá tó ní kèfì rí ni wọ́n ti ẹ̀kọ́ sheikh bumba sọ pé kèfì rí ni sheikh àwọn eh, eh, eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn afá hijaz kò yẹ so ó dà rí wáyà kan lọ́dọ̀ Imam Ahmed rahimahullah ta'ala ayé máa yé bóyá mílíọ̀nù àti ẹ̀fẹ́ kà lórí ìdájọ́ tárùkù sọ̀lá so yìí báyìí nù so nǹkan tí jùhúrù lọ ìlàmà tán wà lórí ẹnìyàn tó káfíọ̀ rẹ̀ ẹnìkan sọ wípé àmú lọ láyé àbí Muhammad Ghazali nígbà míì táwọn àbá mi tó sọ ìdájọ́ ni pé kìí ṣe àwọn kan ní kèfèrí ni àwọn kan ní kìí ṣe kèfèrí tí ò bá ti tako ìjọràn yàrùn òrùjú nìkan ni mo kì ọ̀rọ̀ wọn ò fẹsẹ̀ tó kan so àwọn méjèèjì ìdájọ́ ni wọ́n sọ ìdájọ́ kan ní kékeré ìdájọ́ kan ní kékeré kò sẹ́ni tó sọ pé ẹ̀ mọ̀ lọ mọ́sálásí rí láyé àfonísọkúsọ ni Muhammad Ghazali àgbààfà nínú àwọn ìṣùwàn kò yí báyìí so ní òjẹ́ bí ó ṣe jẹ́ so wọ́n sọ̀rọ̀ nípa ìkórìíra ṣe sọ̀rọ̀ wọ́n ní kò tọ́ láti kórìíra àgbàfà yìí kò tọ́ kí ni o kò tọ́ láti kórìíra ṣe wọ́n ní bẹ́ẹ̀ ni kò tọ́ láti kórìíra gbogbo mùsùlùmí lápapọ̀ so kò tún wá tọ́ láti kórìíra àwọn àfà ní ẹ̀sà pẹ̀pẹ́ ẹ̀sà ni àwọn àfà jẹ́ láàrin gbogbo mùsùlùmí àbí so wọ́n ní ìyẹn wá túmọ̀ sí wípé àpẹpẹ àsọ wípé ẹnìkan bẹ tí ò lè kàtìtì o ìyẹn ò lè túmọ̀ sọ pé a sọ pé ṣé kọ̀rọ̀ bí o lè ṣàṣìṣe wọ́n lè ṣàṣìṣe ẹ jẹ́ bẹ́ẹ̀ lómi náà ṣe lè ṣàṣìṣe wọ́n ní káyìí ṣe ẹ bá tó wá hàn tó fẹsẹ̀ rinlẹ̀ tó dẹ̀ clear sí gbogbo mùsùlùmí lápapọ̀ tó tó wá clear sọ máa kẹ́kọ̀ọ́ lájàyanrí yóò gbìyànjú àti ṣe àtúnṣe àṣìṣe yẹn yóò dẹ̀ ṣàlàyé àṣìṣe yẹn fáwọn yẹn nítorí kí àwọn yẹn má bàa kó ṣe yẹn látà nítorí ọ̀dọ̀ ẹni tó ti jáde ṣùgbọ́n èèyàn wá ní tìtorí ẹ̀ kó wá kórìíra irú àfá yìí tó yẹ báyìí nìyí pápá jùlọ tó bá yẹ pé àṣìṣe sí ò ní ṣe pẹ̀lú in tó yọ̀nà jáde kúrò nínú sunna ni kò yẹ báyìí nìyí ṣùgbọ́n kan náà àṣìṣe tó yẹ pé àṣìṣe tó gún rí wá ni tí kìí ṣe pé àṣìṣe tó ti di manhaj mọ́yàn lọ́wọ́ kò yẹ báyìí nìyí tó tó jẹ́ al-khata'ul manhaji ṣe so a ní ti torí bẹ́ẹ̀ nítorí ẹ̀nà òfin sọ lánàá pé ká sọ pé àfáà kan sọ yí pé kéèyàn ya fọ́tò kò sí kan tó burú mẹ́ àṣìṣe ni kí o sọ pé àfáàyàn sàfà sún nàmọ́ àbí. sọtẹ́nìkan bá wá sọ ó sì pé àwọn èèyàn kan yóò yàn jáde nínú onísúnnà nítorí pé ọsọ yìí pé yẹn lè ṣe fọ́tò ọsọ yìí pé fọ́tò yìí yàda àánìkẹ́ni yẹn produce àwọn tó bá ń sọ bẹ́ẹ̀ àánìkẹ́ni yẹn ti kí o kó produce àwọn tí bá ń sọ bẹ́ẹ̀ ó dá mi lójú mo wí lánàá ṣùgbọ́n èyí ti lọ ní lánàá tí mo wí ẹ̀jẹ̀ tó tún wí lónìí ó dá mi lójú pé kò sínú ìjòkó tí àwa ń jòkó ń bí báyìí àti gbogbo àwọn ìjòkó táwa ń jòkó káàkiri káàkiri ẹni tó nírò yìí pé ẹni tó bá ti lè sọ yìí pé yíya fọ́tò kò sí nǹkan tó burú mẹ́ẹ̀ wọ́n jáde kó nu abasúnà wọ́n jáde kó nu olùsúnà sẹ́ni tó ní tó nírò yìí ẹ̀mẹ́ bí báyìí níbo wà lẹ ti rí so ìkànfẹ́ sọ àwọn èèyàn lórúkọ bú ni ìkànfẹ́ bá àwọn èèyàn lórúkọ jẹ́ àti ìfẹ́ kọ́yìn àwọn èèyàn sáwọn èèyàn ni sẹ́ni gbogbo èèyàn sì ni láyò ní ìrẹ̀lẹ́hàkì kò rọrùn òdodo rárá ẹjọ́ ọ̀dọ̀ sáwọn ẹ̀sìn torí sẹ́yìn bá máa jí ọlọ́run bá máa tú sẹ́yìn bá sì máa tú ọlọ́run bá máa jí kìí báyìí sùn so bákan náà mo tún sọ lánàá ẹjẹ tó sọ lónìí sáré nìkan nu wá ń bì tó gbà yí pé àáfà kan bẹ tí ò dúró dédé tó wá bí léèrè pé kí ló dé ó nítorí pé ń gbógun kò sọpọ́ọ̀tì stars nítorí ẹ̀ òfin dúró dédé tàbá rẹ̀ ní tó sọ bẹ́ẹ̀ onítọ̀kùsù èèyàn ni alátejù èèyàn ni pé torí pé àfáà kan sọpọ́ọ̀tì ṣáàzù nítorí ẹ̀ láti gbàgbé kò dúró dédé tí ọ̀yẹ́ lẹ́ni ká máa gbọ́ wá sí rẹ̀ so àwọn òpèpè sí rú ẹ̀ láyé ọlọ́run sì ní àpèpè sí lánàá àpèpè sí lónìí ọlọ́run ní jápèpè sí lọ́la ṣé bá ní so ìyẹn jẹ́ bí o ti jẹ́ bẹ́ẹ̀ so àwọn ṣéèkì ní a kò gbúdọ̀ kórìíra ṣéèkì rọ̀bì bẹ́ẹ̀ la àkùdọ̀ kórìíra àwọn mùsùlùmí tó kù náà ṣé bá ní so àkùdọ̀ kórìíra wọn torí pé àgbàfà nínú ẹ̀sìn yìí oníṣẹ́ ìfọ̀rọ̀bẹ̀ ni wọ́n jẹ́ so níparí wọ́n ní al-jarh wa ta'dil tọ́wà nínú manhaj al-sunnah wal jama'ah wọ́n ní bẹ́ẹ̀ ni nínú manhaj al-sunnah wal jama'ah nínú manhaj al-sunnah wal lọ́wà kásọ̀ ìpè lágbájá èèyàn rẹ ni lágbájá èèyàn bú ni lágbájá ẹni tó ti súnmọ́ ni tó ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ni tó ti mẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ni lágbájá èèyàn tí èèyàn máa ń jìnà sí ni tí ò ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tí ò ti mẹ́sìn lọ́dọ̀ rẹ̀ òní lágbájá kò yí báyìí so wọ́n ní àwọn àfa súnà sí rìn lórí ilé báyìí bẹ́ẹ̀ làwọn tíra wọ́n kọ àwọn tíra lọ́pọ̀lọpọ̀ lórí pé manhajú nínú manhajú alìsúnà sọ jama oní àjẹrò wọn tàbí ìlú wa kódà ìmọ̀ yìí ó kó ipa tọ́pọ̀ nínú ma hadith ó ní hadithu anabi súnà anabi fi dàrú ìmọ̀ tí ń dáàbòbò súnà anabi ni ìmọ̀ àjẹrò wọn tàbí ìmọ̀ yẹ ìmọ̀ tá fi dáàbòbò súnà ni tó fi jẹ́ sí pé ẹnìkan ò ní máa sọ tí ẹnìkan ò kàn ní bọ́ta kọ́ máa sọ tó bá wù tó jẹ́ pé àfáà wa Ibn Sirin wọ́n ní al-isnadu min ad-din wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń wo yẹn ká dárúkọ pé lágbájá mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu lágbájá káwá wádìí gbogbo àwọn kìnìyẹn min ad-din nínú ẹ̀sìn lọ́wà pé ta lọ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ta lọ sọ ta lo irú èèyàn wo lẹ́yìn yẹn wà láwùlà ìtìnà tí kìí bá ṣe ìsinádù pé ìbòdó ti gbọ́rọ̀ ni tàlọ́gbọ́ lẹ́nu ẹni làkọ́ọ́lá mà ń ṣáá mà ń ṣáá òǹkàlùkù ọ̀bá máa sọ tó bá rí òǹkàlùkù ọ̀bá máa sọ tó bá wù nínú ẹ̀sìn ọ̀bá kan sọ pé adéwálé anábíwá Muhammad sallallahu alaihi wasallam òun náà lọlé òkú kódà ọjẹ ka òkú ó tó já kó záyà nǹkan sí ọ anábì lọ sọ di wọ̀bíà anábì lọ sọ di alátẹnujẹ bí ìgbálẹ̀ ànábì lọ sí ilé olókù ó tó wá jẹ ká òkú wọ́n ń jẹ ká láyé ànábì tí ìbáraẹni kó wọ́n mọ̀ pé ọ̀yẹ́ kọ́ ọ̀mọ̀ pé sọ̀kú sọ̀ lọ́ sọ wọ́n ń jẹ ká láyé ànábì ànábì tó wá jẹ ká ó tó wá jáko áyà wọ́n ń jẹ ká láyé ànábì àbọ̀ gbọ́ pé ń jẹ epo ní Saudi sọ gbọ́ pé wọ́n ń jẹ epo mẹ́ epo àwọn gbé porí ọjọ́ bẹ́gbẹ̀gì ọjọ́ kàtọ́ bẹ́gbẹ̀gì ó tó wá jáko áyà tòsí ìbá sọ láì sinẹ́ẹ̀dù ni la fi mọ̀ pé sọ̀kú sọ ní sọ irú ẹni báyìí náà bá kà máa sọ pé adéwálé ànẹ́bí àmọ́ tá ń pa ànẹ́bí ládéwálé wọ́n ń jọba níbi ní àwọn ànẹ́bí àmọ́ jọba aládé tó fi ń pè ládéwálé adéwálé kọ́ Yèbọ̀dé ni gbogbo àwọn kàtàkàtà báyìí làwọn Yorùbá máa sọ káàkiri àdúgbò ṣùgbọ́n isnad ńlọ kánkàtà oríṣọkúsọ àwọn èèyàn èyí báyìí sì so isnad rèé nǹkan tó gbé ju àjẹsù wọ́n tààdé ẹ́ àfáwà ìlòkìrí ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ sígbájú sí nǹkan tó dà ó lámìyà kó nu yẹsàlú náà alẹ́ ìsinad àwọn èèyàn àwọn ará àjọ òun kì í béèrè ìsinad lọ́wọ́ àwọn èèyàn torí pé gbogbo wọn nígbà ẹni rí ni wọ́n wà fẹ́ ń parọ́ ẹni tó dúdú ni wọ́n ń bíjà òsì láàrin wọn. ṣùgbọ́n nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí fitna dé wàhálà máa wá pa àti fitna ìgbà tí fitna bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ tó di pé àwọn bíjà bẹ̀rẹ̀ sí máa jáde kọlu sammu lana ó wá di pé ẹ máa dákọ̀ àwọn èèyàn tẹ́gbà àdìsí lọ́dọ̀ wọn fún wa fàyú ń sọ̀rọ̀ fàyú dá kánà min ahli sunna ti fàyú kọ̀ọ̀dù hadithu àmọ́ wá wòye sáwọn èèyàn tó bá gba hadith lọ́dọ̀ wọn tó bá yẹ pàálù sunna ni àmọ́ hadith rẹ̀ wa idha kánà min ahli bídà ti fàlá yóò kọ̀ọ̀dù hadithu ìmọ̀ wo lè yìí tán fi gbé ẹ̀ ohun tó gbé ẹ̀sìn wa dúró gẹ́gẹ́ nìyẹn ṣé ìlà yìí tó tààfi tààfi máa ṣe ayédèrú àbí irun àdàmọ̀ǹdì àbí kú ẹ̀sìn ṣe kọ́nà wà ní ká ẹ̀sìn tó ti yín lọ́rùn ẹ̀sìn tó ti gé lẹ́tẹ̀ so bí àṣà fáwọn oníwúrídì so kọ́nà wà ní ká kọ́ bá ṣe àlékún dáadáa wọn kọ́nà kó ṣe àlékún dáadáa ní kọ̀ọ̀kan wa náà so agbìyànjú àti ṣe báyìí lálẹ́ yẹn má bínú pé àgbà àsìkò wa níwọ̀n ní àyọ̀nba díẹ̀ so nítorí pé a fẹ́ kí a parí rẹ̀ lálẹ́ yìí ní ká tó má tó máa káwo àkátẹ́yìn àti káwọn máa pẹ́ lórí nǹkan tí kò yẹ ká pẹ́ lórí ẹ̀ so inṣàlá abẹ́rẹ́ ọba ilé tí a sọ yìí náà kọ́nà bàdé ká kójé kó sí ẹnìkọ̀ọ̀kan wa láǹfààní ní àríyá tó dẹ́gbẹ̀rẹ̀ àti àmà abẹ́rẹ́ ọba kójé kọ́nà kó mú ẹnìkọ̀ọ̀kan wa dúró níbi àwọn ìnira àti gbogbo àwọn wàhálà tí a bá rí lójú ọ̀nà súnà kọlọ̀bà nìkẹ́lá kọ́ má jẹ́ kí a lè yẹ bẹ̀rẹ̀ kú nínú súnà láyé ní ìwáyọnu ẹnìkan àbí ní ìwáyọnu àbí ní ìwá nkankan nínú àwọn nǹkan ayé abẹ́lẹ̀ wà kọ́lọ̀ jẹ́ kó kún wa lójú ilé ayé lọ kọlọ̀bà nìkẹ́lá kó ṣe àkìyàmà kó ṣe ní ibùgbé ọ̀run fún ẹnìkọ̀kan wa ilé ayé yìí náà kọlọ̀bà kó abẹ́lẹ́ ọba àwọn tí ọlọ́ọ̀ba àlẹ́kẹ́lẹ́ ò sì kádà kí ìmọ̀lẹ̀ tí ó ń nà sínú ọkàn wọn àbí nínú ilé wọn abẹ́lẹ́ kọ́lọ̀ mọ́tàlá bàbá tan ìmọ̀lẹ̀ tí ó ń nà sí àwọn àyè wọ̀nyí ọlá àjọpọ̀sọ ọlọ́ọ̀ba ọlá agbára ọlọ́ọ̀ba قلت سمعتم واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك نعم ولك ابا وداتي طلوبه آخره وهي كرافية المخالفة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. وعليكم السلام